يليق بجلاله وعظيم سلطانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ونسيت أزق الكلام من رسول رمضان إجراء وسن وكسري سيدي أزق الجلاء من رسول إبريل ميلادي 2022 èyí wá tó púpọ̀ láti wà nínú ọgbà yìí ní Ọ̀yọ́ State College of Agricultural Science níbi táàkì máa bára wa sọ̀rọ̀ nípa nǹkan tó pàtàkì nínú ẹ̀sìn wa ìsìláàmù eléyìí tó so ike tí yẹn bá ní iná làásù lè pè ní mọ́tò ẹni tí kò bá ti ní kò lè jẹ́ mọ́tò ọ̀nàyẹ̀mú ẹ̀ṣẹ̀ àdàdà àwọn gbólóhùn ìjẹ́rìí méjèèjì kò sí tàbí ṣùgbọ́n pété àti kótó ni tí wọ́n sọ̀rọ̀ nípa àkàtà èèyàn kò káta láti wà nípa rẹ̀ gẹ́gẹ́ bí òfin ṣẹ̀ríyà tó sọ yìí pé alùpùpù àlẹ́ ṣẹ́yìn tọrọ ń tẹ̀sán wọlé a lè sọ̀rọ̀ kájájọ́ lè nǹkan kan lórí sáájú kó tó ti bá ọmọ mi nǹkan náà ṣẹlẹ̀. kí ni wọ́n pè ní ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. ìtumọ̀ rẹ̀ wọn náà ní kí mo jẹ́rìí bí kò sí ọba kan tó tọ́ láti fòdodo jọ́sìn yàtọ̀ sí Allah.

á sì tún máa wí. ṣùgbọ́n gbàgbọ́gbà sẹlẹ̀ ní kẹ́ púpọ̀ nínú àwọn tí àwọn wí àmọ́ gbogbo máa tún máa rẹ̀ lòdù tó bá ń bá máa tún máa rẹ̀ àwọn ọ̀wà àti àwọn àtẹ̀tẹ̀ kan wà tó ti sẹ́kù lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àtàlà àti wéré ṣùgbọ́n tó ti gbọ́dọ̀ yọ ọ̀tà kù. bá àwọn àtúntò máa dá wí lọ́dọọdọ́ alákòókò bíi ṣe wà lódodo láyé máa tún máa rẹ̀ nípa iná ló ń ká máa ta kó dáná àbúrò máa tó mọ̀ wá wọ́n jẹ́ ìdíje lẹ́yìn lẹ́yìn tó mọ̀ wá ìtumọ̀ rẹ̀ ní lẹ́yìn àkúrò rẹ̀ ọ̀pẹ́ ìlọ̀wá ọjọ́ ti pé kò sí nǹkan kan tó kọ́ láti dọ́sẹ̀ fún lódodo àyàfi ọ̀pọ̀ àwọn ẹnikẹ́ni tó bá ti jẹ́ ìlú eléyìí ìjọba tó náà ní ṣe gbogbo nǹkan tó ní ti pẹ̀lẹ́ kọta bóòtà yóò ti nà ní pátá polongolo àmọ́ kọ́ wá wí òtún wá ṣe bàbá tó tà kó wí òtún jẹ́ni tí ń gbẹ́ kọ́ ọ̀rọ̀ tó níta kó wí kótó ajé gbogbo àdáni gbogbo òkúka lórí ìbára lórí ìmálẹ̀ lórí tó kọ́ ó tún máa ti kó ọ̀pọ̀ náà ọ̀la lọ. ọ̀ ń sọ ọ̀kálẹ̀ eléyìí tó ṣe é pé kò sí nínú ọkà rẹ eléyìí ló gbà ló fi jẹ́ pé ìwà rẹ ta. tààbà ta èèyàn bíi mẹ́wàá dúró nínú àwọn mọ̀mí wọ́n tẹ̀ tó fi lórí àwọn aṣíwájú ẹ̀sìn láyé kò mí. Táwọn ń pèsè nípa pé ẹ̀dá kí ni ìtumọ̀ àṣàlù àlẹ́ ìlà àdínlọ́wọ́ wà àṣàlù àṣà Mùhàmmẹ́dẹ́ àdúgbò wọ́n gbọ́ọ̀lù. Oríṣiríṣi ìtumọ̀ lápọ̀ ó lè jẹ́ pé ń ìtumọ̀ yẹn ń pọ̀ yóò ka iye ẹni tá a fi léèrè ìdíje kan. Ẹ̀rọ wa fi ẹ̀mẹ́wàá léèrè. Ẹ̀jẹ̀gbọ́n àpò àlàyé orí mẹ́wàá. Eléyìí oṣù yẹ kó rí bẹ́ẹ̀. Ẹ̀yẹ kí ìtumọ̀ rẹ̀ kọ́ tọ́ka. Ìgbọ́n náà máa ṣe ní ìlú. Nígbà tó bá fi ọlọ́run kí kí ìtumọ̀ aláìlá ti mọ́ wá. Ìdí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn máa ń sọ ní pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kò sí ọgbà kan ìlọ̀mọ́ àyàfi olúwa kọ́dà yorùbá tó ti kọ́ lórí wọn já wá kà nílá ìlà kò sọ́ba kan ìlọ̀mọ́ àfọ olúwa irọ́ láti èsì túmọ̀ rẹ̀ èsì túmọ̀ rẹ̀ yẹn èsì tó wá ní ìtumọ̀ rẹ̀ yẹn ètò dájú tí ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹni tí ò tí ì rí bá ti rí ẹlòmíràn lọ pé làdí لا خالق إلا الله وثاني ثم السادة أياتي الله الإجابة لا رازق إلا الله وثاني ثم الوالي الله أياتي الله إلا اجتماعنا تقول لكم بعد اجتماعنا تبقى هنا تقوم بكثير كان جاء أبو جهل أقوم كان جاء أبو لهب أتوامي أو نوبة أو نوبة òtítẹ́ni tó máa ń ṣẹ̀dá àbọ́lọ̀ òtítẹ́ni tó máa ń rọni lọ́rọ̀ àbọ́lọ̀ gbogbo káàkiri ayé ń gbà ibi kò sẹ́ni tó máa ń dá kankan àbọ́lọ̀ gbogbo wọn náà gbà ìgbà àti àwọn àti ìgbà mí abẹ́rẹ́wọ́lọ̀ lọ́dà fúlà wọ́n wà wọ́n lè ní ìgbà àtijọ́wò máa ti kọ́ lẹ́yìn kò ló ń tó bá ti fi wọ́n léèrè e, ọlọ́run mo kóra wọ́n da ìwé ọ̀gbọ́n ọlọ́ ẹ̀ pàpà ọlọ́run lọ́dà ìrora ti tẹ̀ pé ìgbà mi ìlà yẹ ọlọ́run ẹ gbà pé ọlọ́run lọ́rọ̀ ìlọ́rọ̀ ìlọ́dẹ tẹ̀ pé ìgbà mi ìlà yẹ ọlọ́run ẹ̀yin ọ̀ma ni ike ọba tó tẹ̀dá wa ó nìkan lọ́lẹ́sọ̀ọ́ sí kájọ́sìn ọba tó tẹ̀dá wa àgbọ̀dọ̀ gbé ìkàtà tó ní í pẹ̀lú ìjọsìn. kalau itu kami saya tahu. Enaknya itu lah kita lalu. Kita mau tolong apa? Kalau tidak saya akan kamu Ada kesini cuma la ilaha Allah la ma'bud bihaqqin illallah. Kuntik kata tutup لكن يجدهم حياة الله Allah الله Allah الله قلنا Allah Allah تعطى لدي البعض kìí dùn ní ọmọ nítorí ọmọ ìtumọ̀ rẹ̀ wọn náà ní alìmọ̀àbò ẹni tá a gbọ́dọ̀ tá a gbọ́dọ̀ lódodo wọn náà ní ọmọ ìtumọ̀ ọmọ gbogbo orúkọ kọ̀ọ̀kan nínú àwọn orúkọ tọ́lọ́ ọba wa jẹ́ gbogbo ẹ̀ ló ìtumọ̀ lórí ẹ̀ lọ́nà sọ pé wọ́n ti lẹ́yìn asmaa'ul husna fẹ́ẹ́ dẹ̀ ọ́ òbí hà tọ́lọ́ ní àwọn orúkọ tọ́lọ́ wà yìí torí náà ẹ máa fọ àwọn orúkọ tó rẹwà sí ẹ pé ọmọ bí ọba ìtumọ̀ bọ́ọ̀lù ti ti fẹ́ sí orúkọ tó rẹwà sí ìtumọ̀ tó ní tọ́jà ìtumọ̀ tó ga ní gbogbo òtúmọ̀ lọ òun náà ló ń sọ orúkọ tó rẹwà sí ilé ìbáyé wa ajẹ́pẹ́ kò sí ọba kan tó ń lọ láti kú lọ́dọọdún àyàfi ọ̀wọ́ tá wá fún ọ̀wọ́ tá máa rẹ̀ tọ́lọ́run tó bá dájú pé ó ní ọ̀gbun lórí wa ó ní ẹ̀tọ́ ńlá lórí wa bí ká máa jọ́ ìlú lọ́sìn bá gbogbo àjọṣe kò burú bá kù lọ́lọ́ ó ní ẹ̀tọ́ ńlá lórí wa bí ká máa jọ́ ìlú lọ́sìn bá gbogbo là ń ní ọlọ́run àjọṣe kò burú bá kù ní ọlọ́run àjọṣe ọlọ́run yẹn lé orúkọ rẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ orúkọ rẹ̀ yìí orúkọ rẹ̀ orúkọ rẹ̀ ní kéde ọ̀gbọ́n. إن أرقارني الرحمن إن أرقارني الرحيم إن أرقارني السلام المؤمن الوعيد العزيز الجبار المتكبر عبادات فلله وحده أدب الله سبحانه إن شاء الله أتفاجئها لا إله إلا الله بمعنى أتيت دفتر سلطنا بمجرد أيام الله التجارب محمد صلى الله عليه وسلم كمان شاء الله قلت شاعر الكفاية كمان شاء الله قلت شاعر الكفاية أنا محمد صلى الله عليه وسلم هنا لن تصلوا ثالثا ثالثا لكن الله الله ثالثا فأمين يمكن يبقى وما كان بمواه بلا تتاتي به lálẹ́ bí ọlọ́ ìran bí ọlọ́ òun ló ti gbà títí di jọ́ pé ìjà òkè yá láti tó ṣe pé ẹnì kẹ́ni tí o bá ti tẹ̀lé ń jẹ láti ìgbà tó ti di ìran bí ọlọ́ onítọ̀ là máa ń pè ní kébìrì àwọn là máa ń ní aláìsàmọ̀ ìjọba bá tẹ̀lé tó nígbà lọ gbọ́dọ̀ tẹ̀lé òṣìṣẹ́ ọlọ́run bá ọlọ́run bá lọ́kàn ìrìnàjò tẹ́ta ránṣẹ́. ọ̀rọ̀ ara rẹ̀ ń jẹ́ o ọ̀rọ̀ ara rẹ̀ ń jẹ́ torí ẹ̀ ló bá jẹ́ وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلنا امورا نهدي به من نجاه من عبادنا báyìí làwọn ọlọ́wọ́ bá ti sàn án lọ́wọ́ anábì sọ̀rọ̀ máa wà ìwà nìsẹ́yìn àfihàn ránṣẹ́ sí ọ ìwọ́tọ̀ ọ̀mọ̀ṣẹ́ra sáájú sáájú ránṣẹ́ sí ọ ìwọ́tọ̀ ọ̀mọ̀ nípa àgbà kólódó sáájú sáájú ránṣẹ́ sí ọ ọlọ́run ló wù ló ti lákàyè ìrántí ọlọ́run ọlọ́run ní sọ́kí mìíràn ìbàdàn àti kẹfì rúkúrẹ́ wọ́n mìíràn náà ọlọ́run máa ń tẹ́ka àwọn aránṣẹ́ rẹ̀ láti náà àwọn mọ̀láyà tó sì máa ń tẹ̀sà wọn láti náà àwọn èèyàn ìrànlọ́sẹ̀ ọlọ́ọ̀gá nàbì Muhammad sọlọ́lá àwọn àríwá rẹ̀ sẹ́lẹ̀. àkójọ òde ẹrú ọlọ́ ọlọ́ọ̀gá kìí ṣèkejì ọlọ́ ọ̀sá kìí ṣe ọlọ́ọ̀mí kìí sì ṣe amúgbálẹ́gbẹ̀ẹ́ kọ́lọ̀ ẹ̀jọ̀ ọlọ́ọ̀tọ́lọ̀ dá tó ti kó nǹkan lọ́ dára rẹ̀ sọlọ lọ àwọn arìnrìn wa lè dálé akótòkò tá a fẹ ọjẹ ìpanilẹnumọfẹ báwọn ẹni tó bá nàbí tayọ ayé rẹ sọlọ kò tó ń sèyàn tó bá tẹ ń sèyàn tó ń sèyàn lásán yóò èèyàn tọ́lọ̀ ta gẹ́gẹ́ bí tiwa ọlọ́run ti pè ní abudulu abudulọ́ láwọn àyè púpọ̀ tó bá ká nàlẹ́ bí ẹ̀rọ bí àbẹ̀dẹ́ yìí lẹ́yìn. إلى المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياته وقل الله ثم يقول إلى جنود لكن مثلات مكة أبوه لكن مثلات في بيت المقدس لجيروسالم أخوة يا رجل ipò tí wọn náà lè ṣe sọ́kà òyìnbó jẹ́rù ọlọ ó lè dọ́lọ̀ kí wọn lọ lẹ́kùnrin rẹ tó jẹ́rù lẹ́jọ́ pé àwọn tí wọ́n pé lè yorùbá àwọn náà lè sẹ̀rù ọ̀nà gáàdì kíni gánà wọ́n lọ kọ́ ọmọ ọlọ́pàá láti ìyàwó ọlọ́tò bí mọ́lọ̀ nígbà wọn á fi mọ́lọ̀ pé kí ìtọ́nà wọn kò dájọ́ ọmọ ọlọ́wọ́n bá kò dájọ́ ọmọ àwọn adájọ́ lè dájẹ́ kúrú àwọn làwọn kò dájọ́ ọmọ àmọ́tọ́ bá ti sọ kọ́lọ̀ bí ma òbí kọ́lọ̀ lábùkù òbí bu ọlọ́ léèrè lọ́lẹ̀ mú kí sọ́mọ ọ̀yà ó ti sábà fi ìpamọ́ rẹ̀ àti àwọn míì lórí àwọn sọ́kọ́lọ́ ń bímọ ẹ̀ ikú ni wọ́n kọ́ lọ wọ́n fẹ́ máa tẹ́ lọ lọ́nu lẹ́mìíyẹ́lì wọ́n lẹ́mí yóò lẹ́nu ọlọ́wọ́ bó bímọ bẹ́ẹ̀ ni ẹni kó bí Muhammad sọlọ́wọ́ àwọn àríwá rẹ̀ ẹ̀rọ ọlọ́ọ̀dù tí ọ̀rọ̀ ìwọ́n tó ń gbé tayọ àdáyé nítorí pé bí dáhùn náà wọ́n bá dáa gbogbo tó máa ń ṣẹlẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ ọ̀run rẹ̀ náà ṣẹlẹ̀ sí wọ́n fi lọ́mọ òru kà lọ́mọ bá máa fi yàn náà lọ́mọ òru ẹjọ́ ṣẹlẹ̀ sọ́mi ìyá ọ́ ṣẹlẹ̀ sí tó wá pé màmá rẹ̀ ló kú nígbà yẹn wọ́n á ní pé lọ́mọ òru kà ọ̀rọ̀ tó wá pé bàbá èèyàn ló kú sáájú kéèyàn tó bà lára ó kú èèyàn lọ́mọ òru kà bàbá rẹ̀ ti kótó lè wá mi á pè lọ́mọ òru anábì sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ bá àtúntò ọba wọn gba ẹran jáde ní májà wọn gbowó lórí rẹ̀ ànábì sọ̀rọ̀ bá àtúntò ọba wọn sọ̀rọ̀ ó gbowó àyà lórí ẹ̀ ànábì sọ̀rọ̀ bá àtúntò ọbẹ̀ yà wọ́n tí ìbá ti yàn tí gbogbo eléyìí lè tẹ̀lé èèyàn ti tọ́lọ̀ wọn bá dá gẹ́gẹ́ bí ti ti tọ́jà wọn bẹ́ẹ̀ lọ́lọ́ ti dáná lọ Muhammad lọ́lọ́ àwọn àyèwà rẹ̀ tí ọ̀ ìwọ́n tó fà lẹ́yìn láti o títí tó fi dàbí kó sàrà ẹsẹ yà Muhammad yà Muhammad yà Muhammad yà Muhammad yà Muhammad o ti sẹ wọtọ ẹni wọlọ nìkan la gbọ́dọ̀ pé la gbọ́dọ̀ pé gbàmí lọyà tó fi Allahu Rabbul Alamin alẹ́ yọ sọ̀rọ̀ lọ́wọ́ àmì wa ló ẹlẹ́ o tún á jẹ́ ìrántí ọlọ́ sẹ́yìn ní jẹ́ ìrántí ọlọ́ o tún jẹ́ ìbànújẹ́ nípa fẹ́ báwọn ẹni tí wọ́n ti di ọ̀wà náà ti wọ̀ táwọn jẹ́ alákòóso ní bẹ́ẹ̀ lẹ́yìn àbíjọ aláà lẹ́yìn àbíjọ aláà náà ní kúrò tù láti. èyí kúrò tù ní wọn kí lọ já látọ̀ láti tó tó tó kẹta yọ ọ. àbájá ti sọ̀rọ̀ bá aṣọ náà ìrẹ́ ti ọ̀nà tọ́lá ẹ̀ lẹ́dà àwọn tó sàpálẹ̀ rẹ̀. ó tún wá sí ní aṣíwájú gbogbo ọmọ anábì aláàjẹ lọ́dọ̀ ọ̀gbẹ́ ìdàgbéyà nínú àkàdé ilé ìtọ́jú على السجن ولد آدم يوم القيامة إن لا تولى وما آدم فبعد يوم القيامة أكرمكم الله إليهما أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله إذا gbogbo ẹni yẹn ní àǹfààní láti máa gbọ́rọ̀ àtẹnudí ọ̀padà gbọ́ ẹ bá mi lo àǹfààní yìí láti fi gbólóò yìí máa wọn máa yín ẹ fi máa wọn máa yín kí ẹ yapa táwọn ẹni tó ṣe pé ìkọkúkọ ìní wọn máa fi kó àwọn ọmọ ẹni wọn ìgbọkúgbọ náà máa ń gbé táwọn ọmọ wọn létí ẹni tí ayé àtẹwọn iná lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọn gbé lónìí ní ilé ọ̀pọ̀lọpọ̀ ní tí wọn máa jí gbọ́ òun làwọn àwo rẹkọd tó jẹ pé gbagba gbogbo iná lọmọ máa bá yìí gbàgbà gbogbo ẹni ọmọ bá fún ẹni tó yẹ kí ọmọ mà ọmọ òní mà èyí tó yẹ kó ọmọ mójútó ọmọ òní mójútó tí eke bá wá rí pé lórí ẹ tí kele kètò dábà nígbà tí bàbá rẹ màmá rẹ tí wọn ti tẹsí má yọ jẹ ìdájọ́ gba lẹjọ níjọ́ tó bá gbọ́ pé wọn ti rú àlàyé ike nǹkan àkọ́kọ́ lọkọkọ jẹ ọ̀ràn yà lórí gbogbo wa pátá wọn náà ní aṣáájáda nǹkan méjì lọ́kọ́kọ́ tí ọ̀ràn yẹn lórí wa ẹ wọ́n fi yín sáyé wọ́n fi yín sórí àdámọ́ pẹ́jẹ mùsùlùmí gbogbo èèyàn pátápátá tí wọ́n fi láyé orí àdámọ́ tí wọ́n jẹ mùsùlùmí ni wọ́n bí wọn bẹ́ẹ̀ lọ́dọ̀ ní Muhammad sọlọ́lá àwọn àríwá lè sẹ́mi tí sọ̀rọ̀ tí kì í pa àwọn sọ fún wa onígbólóhùn olóde yóò gbogbo ọmọ nígbà bá fi láyé yìí wọn á máa fi wọn lórí àdámà pé wọn jẹ mùsùlùmí kí lọ á jẹ lábọ́kọ́ jù láyé ní ti dàrú jẹ mùsùlùmí náà àbí kẹfẹ ẹyin náà dá jẹ mùsùlùmí àbí kẹfẹ kẹfẹ rí lọ́pọ̀ jù á àwọn ọmọ mi sọ wá sùn wọ́n ní problem problem ti á ni pé ẹ̀kọ́ tó ń pọ̀ wọn nìkan náà máa mà ó yẹ máa ti ń ṣẹlẹ̀ láyìíká ọ ọ yẹ ká máa máa ti ń ṣẹlẹ̀ láyìíká ọ ìgbẹ nínú tí kù máa kọ yẹn ẹrìkẹ general studies, ní máa bẹ sùn general studies tí ò ní ṣe pẹ̀lú specialization nítorí pé ọmọ táà ń kọ́ lẹ́kọ̀ọ́ tó bá mọ engineering tó bá mọ agriculture tí ò tó lajú tí ò wáyé tí wàá fà ní ẹ̀kọ́ tó lọ́sọ̀ọ́ ọkàn máa kankan ju àwọn terminology ti àgbéríkì lọ ọkàn kankan ju terminology ti kọ̀mpútà lọ ọkàn kankan ju terminology ti pàtó wọn ti bẹ́ẹ̀ ní kọ́lẹ́jì dáwà yìí gbogbo èèyàn lọ́la ju báà tó àdúgbò mọ́lọ̀. tó eléyìí ti máa ti pé a láti jẹ́ pé awareness wa pọ̀ báwo awareness bá ti pọ̀ sí ilé túmọ̀ sí pé lágbájá yìí láti. àkúrọ̀mọ̀ fún mi wá nílé ayé lónìí wọ́n ní sọ́ba pé èèyàn tó wà dáa ní seven billion àwọn mùsùlùmí one point five péré ni wọ́n kù one point five billion ok sáwọ́sàkùn five point five billion are not muslims ókè tó bá níbẹ̀ báwa la kọ̀ ní àbáwa la kéré akéré tọjọ́ ókè nínú one point five million yẹn gángangangan àwọn ṣíṣe mùsùlùmí tọjọ́ lọ́bẹ̀ ẹ̀yọ̀ àwọn lọ́pọ̀ jù àwọn ṣíṣe ìsìláàmù kìí tọ́ gángangangan pọ̀ yìí àwọn kéré báyìí tó o túmọ̀ sí pé iṣẹ́ mẹ́wàá ti wà tó bá jẹ́ bá ẹ̀rí pé ìgbà tó wọn ẹ̀dá wa tó dá gbogbo wa pẹ̀lú àdámadájẹ́mùsù kí ló wá ní sẹ́ni tó pọ̀ tó ṣe kéde alábi ní sàlàyé wọ́n fa abawọ́ yóò hàn ní dáhùn ní àwọn yóò náà sẹ́rọ̀ ní àwọn yóò mẹ̀tì náà bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àwọn yóò sọ̀dọ̀ lẹ́sìn ìyàwó ní tù bàbá àti ìyá rẹ̀ yóò sọ̀dọ̀ lẹ́sìn nàfọ́ra àwọn ìgbà ń pè ní christian bàbá àti ìyá rẹ̀ yóò sọ̀dọ̀ lẹ́sìn màjúsí àwọn tí ń bọ̀ náà dáhùn ní ẹ̀dá bàbá àtìyá kó pàtúkọ̀ àwọn ọ̀dọ́ wọn kò ẹ wo ilé ìyẹn tí bàbá àtìyá sọ di kẹfẹ́ rí láyé lónìí. sẹ́mi kọ́ wọ́n pọ̀ jọjọ wọ́n kọjá ẹni tó jẹ́ mùsùlùmí. bàbá jẹ́ náà ẹ̀yẹ wa kópa báwọn ọmọ ti yóò ti jẹ́ mùsùlùmí tí wọ́n àní jẹ́ kẹfẹ́. bí bàbá àtìyá ti ń kópa tọ́mọ fi ya kẹfẹ́ ọmọ àti gbogbo wa ọmọ àti gbogbo wa kọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ lónìí tí wọ́n ṣe ìsìlámù lónìí àwọn bàbá tí wọ́n ṣe mùsùlùmí ọlọ́run ló sàánù ọlọ́run ló wù ṣùgbọ́n gbà tó jẹ́ mùsùlùmí ẹ̀ ọmọ táwọn òbí rẹ̀ tó kojú rẹ̀ rí pọ̀rọ̀ pọ̀rọ̀pọ̀ ó wù wọn fi kọ́ mẹ́ẹ̀ kó jẹ́ kúdá tó bá ti lóhùn ní báwọn tẹ̀lé báwọn gbà ọ̀pọ̀lọpọ̀ ọdún rẹ̀ ló máa ń tẹ̀lé ẹni pé nínú àti wa ìsìlámù yìí náà ní ìgbà táwọn ti ìsìlámù táwọn tó pa súnà nípa Muhammad sọlọ́wọ́ wàhálì wàhálì òtẹ́lẹ̀ Yorùbá kan pọ̀ wọ́n lẹ́ni tó mọ̀nà làápọ̀ àlẹ́jọ́ sọlọ́wọ́ àdìsẹ́lẹ̀ lọ́mọ́ni níbi bá tó àpọ̀ láti tọ́ ojú ọ̀nà tàbí sọlọ́wọ́ àdìsẹ́lẹ̀ ojú ọ̀nà tàbí ìbátọ̀ ẹni pé ìwọ lọ fẹ́ tọ́ ojú ọ̀nà náà bàbá àlè òtítẹ́ tó ojú ọ̀nà tàbí tọ́mọdé lọ́kàn ó ní fẹ́ẹ́ tọ́ pàtó ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ni ṣẹ́ẹ́ àlọ́ òun ti tóbi bá lóṣù tẹ́wẹ́ èyí bàbá àwọn ọ̀daràn pẹ̀lú ọ̀daràn sẹ́wọ̀n pé wàhálà ìṣẹ̀lẹ̀ ọmọ ń wọ jìlbá ìyá àgbò wọ jìlbá sẹ́wọ̀n pé wàhálà ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ yóò ti gbàgbé ìfowó náà kọ́ ma láti lọ sí sùn yẹn iná àwọn ọmọdé ń kó ìjà ara rẹ̀ tó ti ra jìlbá kò ní gé jìlbá kò yẹn dà ẹ̀sùn ọ̀sẹ̀ kìtà lè máa dá ọmọ tó bá ní táwa ṣe kọ́lọ̀ òní ọba ara báwọn ti ṣe máa ń yọ ọmọ padà táwọn òbí máa ń sọ ọmọ ti kébè ọlọ́run òní ti sàdánwò fún wa pápá ti jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ bàbá wa sùn ṣe ìsìláàmù mọ́ kébè ní lókùn tó fẹ́ máa ṣe sẹ́mi tó jọ́ sẹ̀lẹ̀ ní pé by fire by force lórí tó gbìyànjú láti rí gbà ìyàwó àtàwọn ọmọ ó sọ gbogbo wọn náà ti kébè nílò ìtúndà torí rẹ̀ àwọn òbí àwọn ló kópa púpọ̀ nínú ọba máa ti ya kébé ẹ̀yẹ kópa ilé iṣẹ́ ọlá ilé iṣẹ́ ọlá ta lórí àwọn ọmọ yẹn lórí wọn ti tẹ̀sẹ̀ islam islam kò dáńgájíá àlejò ni àkọ́kọ́ kátó kọ́kọ́ sí ọ̀ràn yẹn lórí wa títí ká máa ti báyìí káàbì jẹ́ ẹni tó ṣe é ké àti àtìtọ́kàn rẹ̀ àti ìfẹ́ ń wà àyíkájú àlàáfíà àìlọ́pọ̀ wà àyíkájú àmì Muhammadan àmì lòun wà ọ̀sọ̀ ẹ bá mi kọ́ àwọn ọmọ yẹn ẹdí káwọn ọmọ yẹn máa wí ẹ̀yin jẹ́ ẹdí ọkọ ẹbí máa àwọn ìyàwó yín ẹbí máa àwọn mọ̀lẹ́bí yín ẹbí máa àwọn ará yín ẹbí máa àwọn ìyíká yín nítorí pé gbọ́dọ̀ yìí ó ní ìta àkọ́kọ́ lọ́kọ́kọ́ tí ọ̀ràn yẹn lórí gbogbo wa eléyìí tá a gbọ́dọ̀ mójútó ní ìgbà wo nígbà tá a bá ti rí bá bàlágà nígbà tá a bá ti rí bá bàlágà eléyìí àkọ́kọ́ kọ́tọ́kọ́ tí ọ̀ràn yẹn lórí ọkùnrin wa àti lórí obìnrin wa á ti ti máa kẹ́yìn tí ọmọ tó bá ti lè ṣe nǹkan oṣù pẹ́ ní ọmọ mi ó ti bàlágà nìyẹn torí pé láti òfin ọlọ́ tí èèyàn bá ti bàlágà ó ti di ẹni tá a ti ńlá tí tẹ̀sí bọ̀lọ́ tó bá bẹ̀ nìyẹn tó bá bá bẹ̀ yọwọ́ ìjẹ́nà tó bá pọ̀ láti bẹ̀ nìyẹn tó bá bẹ̀ lọ́ọ̀dẹ̀ ti jọ wọn náà ọlọ́kọ́ máa tẹ̀sí ìyàwó yín lọ́ọ́ máa ẹbí ká fún yẹn láti tẹ̀sí ká fi àwọn atọ́kùn ọba àwọn tọ́ba ti mú abẹ́ ó ti bàlágà nìyẹn àdéhùn náà ti bàlágà ti pẹ́ tó ń tọ́ra rẹ̀ dá olùdókòtò tẹ́sí ọlọ́ tẹ́sán ìbájọ́ ọkùnrin ìbájọ́ obìnrin ìkíní kejì wọn tọ́ba ti lè lá ìdí àwọn ní ìbálòpọ̀ pẹ̀lú èyí oríṣi kejì wọ́n wá sí wọ́n bá sọ̀ lára wọn ní ìjọba èèyàn bá ti rí bẹ́ẹ̀ èèyàn ti bàlágà ọmọkùnrin ọ̀sẹ̀ ìfọ́n ọmọkùnrin àti ọmọkùnrin wọn ò bákan náà wọn àgbàlá igi àwọn ní ìbálòpọ̀ pẹ̀lú èèyàn oníṣìkejì ajá ike kí èké ní kejì wọn bá ti fọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún lábẹ́ òfin ọlọ́run olùbàdàgbà lásìkò yẹn nǹkan àkọ́kọ́ lọ́kọ́kọ́ jẹ́ ọ̀nà àyàn lórí wa ọ̀nà àṣìṣàdó àlìlá ìlà àdìsọ́wọ́ wà àṣìṣàdó àdìnà mọ̀hàmẹ́lẹ̀ àgbẹ̀dòwò wọ́ọ̀rọ̀ sọ̀rọ̀ alùpàgbọ́n náà mẹjọ́rìtì àwọn èèyàn yìí wọ́n ti da yọ ọdún mẹ́lò láti tó pẹ́ bọ́lọ̀ pé mùsùlùmí náà ni wá ìjà wa rántí báwa náà ti gbóló yìí nínú ìgbésí ayé wa abá àti ẹ̀wé àdúgbò bọ́lọ̀ nítorí pé ó ti ṣẹlẹ̀ nípa ti wé ó ti ṣẹlẹ̀ nípa ti wé alimọ́nà ti pàtó ṣùgbọ́n ti ṣẹlẹ̀ nípa ti wé lọ́wọ́ sọ pé tó bá tó bàbá wa bá mùsùlùmí tá ti di lé ní àwùjọ mùsùlùmí ó lè má ti bùkátà fún pé. táwa ta káwá dáná nípò kọ àpapọ̀ wí nítorí pé nínú àwùjọ wa àwọn ìṣẹ̀lẹ̀ ti tẹlẹ ṣẹlẹ̀ lóríṣiríṣi eléyìí tó pè fún pé ká wúkọ́ lọ́nà wọ́n pè pè fún padà wọ́n ní àṣàlù ńlá ilá ẹ̀dínlọ́lọ́ kílà àkàtúndà àṣàlù ńlá ilá ẹ̀dínlọ́lọ́ أشهد أن محمد رسول الله إلى أشهد أن محمد رسول الله أتعب على tó tó di pé akúrò fẹ́ àtàdúrà eléyìí tí wọ́n ti ká máa ṣe lẹ́yìn àbọ̀là ìṣẹ́wọ̀n àgbẹ̀rẹ̀ ìlànà nínú ọkọ̀ wà á ṣùgbọ́n anna muhammed àtẹ̀jẹ́ òwúrọ̀ tó dábàá ti wíwá ó ti tó àtijọ́ pẹ́kọ́lọ̀ ní gbogbo anáda sálọ̀ ara gbogbo anáda ń tẹ̀lé kóló eléyìí tí wọ́n ti máa wọ lẹ́yìn bàtà bá sálọ̀ ara ta nínú àwọn adájọ́ eléyìí tó wà gbọ́dọ̀ nìyí òun náà ti pé gbọ́dọ̀ darí ibà ọ̀pàtàkì wà ó sì ṣe kókó kéèyàn wí tí ẹ̀ bá fẹ́ di mùsùlùmí gbogbo ẹni tó bá fẹ́ di mùsùlùmí gbọ́dọ̀ tí ó wí láyè dáadé tó tó di lóde mùsùlùmí àdáàlọ́ àti kàkàtà fẹ́ pa sẹ́ni tó lọ fẹ́ di mùsùlùmí nígbà tá a kọ̀ fún fọ́fọ́ pé àṣìkáyé àlùlá ìlà ẹni lọ́gbọ́n. وأشهد أن محمدا عبده ورسوله sẹ́yìn tó bá wá ní lọ́lọ́ bá yẹ kí n àti tẹ̀sẹ̀ máa fi lè ẹ owó lọ sí tẹ́lẹ̀ kí lọ rí lórí bí ọgbà ìlà ṣe é ṣe pé olùkọ́ àwọn ọmọkùnrin sẹ́yìn tó bá ti gba ìlà àtàwọn lọ àpò ẹ̀sìn tó ọkọ̀ ṣe é ṣe tó kí ọ tó fi tẹ́sọ̀ kọ́ fẹ́ gba ìlà láti fi ọkọ̀ máa bèèrè kí ló ń fẹ́ fi gbogbo béèrè rádaràdà yẹn. tọ́ba tí ló ń bá ní mùsùlùmí ẹ tètè gbogbo أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده lórí ibà méjì kọ́ ó lè kú ènìjẹ́ ìbá ti béèrè àlọ́ lọ́wọ́ rẹ̀ tọ́ba wa lọ sí kótó wíkólò ta ló kọ́ dínà rẹ̀ láti wà lùjánà èèyàn lè yọ kọ́ dínà rẹ̀ láti wà lùjánà ńgbà tó bá wí tán ẹ̀jẹ̀ ọmọ tó máa kóló ń tó wí kọjá sí ìgbàgbọ́ rẹ̀ kọ́ wà nínú ọba rẹ̀ lọ́ba wá kú bá ó ti kú mùsùlùmí nù gbogbo ẹjọ́ bá ti kú mùsùlùmí èyí tà ọ̀nà àlùjáṣà ni ọwọ́ nítorí pọ́lọ̀ ọmọ òsì àlùjáṣà fún ẹ̀nìkan àbẹ̀ni tó bá ní imáni àgbẹ̀sì ní imáni àwọn náà làwọn mùsùlùmí ọlọ́run kọ́dá fún lọ kọ́mọ pàwádà káyà أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله ike gbọ́dọ̀ yìí ó náà lórígun àkọ́kọ́ nínú orígun ẹ̀sìn Islam ó lórígun àkọ́kọ́ nínú orígun ẹ̀sìn Islam wá kẹ́rù ti wá nínú ẹ̀fà wọ́n láti ọ̀dọ̀ àpìlẹ́ ìrìn àrọ́mọ tọ́kì ọ̀gbọ́n àìmọ́nà olùkọ́ tí a ti lọ Muhammad sọ̀rọ̀ wá àbáyé wa lò sẹ́lẹ̀ lórí bóni ẹ̀mí Islam àyà kọ́ńtẹ̀ orí òkú máa ó náà la lé lórí أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله ṣe ìta àkọ́kọ́ ni. Bájẹ́ ìgbé kò sí ọba kan tó tọ́ láti òdodo dáhùn yàtọ̀ sí ọmọ láti tó jẹ́ ipa mẹ́tọ̀ Mùhàmmad tọ́kọ́lá wàhálì wàhálì sẹ́lẹ̀ ẹ̀rù ọlọ́run òjíṣẹ́ rẹ̀ eléyìí lórí wa àkọ́kọ́. Ìjàjẹ́ pàṣẹ tí èèyàn bá ní orígun mẹ́rin tó kù èèyàn ti sọ̀rọ̀ ẹ̀ èèyàn yọ zakat èèyàn yọ sèyàn mọ̀rọ̀mọ̀mọ́ èèyàn lọ sí hajj àmọ́tà alákọ̀ọ́kọ́ tá à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ lónìí ní òní gbogbo tó ti ọkọ̀ bá gbogbo ọkọ̀ bára kóná ọkọ̀ tí wọ́n ná lásán nítorí pé jàhánù kan láìlá ẹ̀sìn lọ́wọ́ wà á na Muhammad rasulullah on the fundamental foundation èyí ọba ti dé gbogbo kẹlẹ́kù lórí ìrẹsì òfin kò ti dákútẹ́ kò tẹ́ ti wọ̀ kò tẹ́ fọwọ́ sáfúnṣẹ́ kò tẹ́ ti mú ọ pàtàkì púpọ̀ ní gbogbo ń tọ́ pàtàkì lọ. àṣìṣàlù àṣìlá ìlà àdínlọ́mọ́ wà àṣìṣàlù àná muhammadan àbùdóhó wàrọ̀tọ̀. ìdáhìlá àdínlọ́mọ́ kéèké kápẹ́kọ̀. làdìlá àdínlọ́mọ́ ó ti wà láti tọ́jú ọlọ́run ẹlẹ́dàá wa sọ́lọ́run ẹlẹ́dàá wa tó ti jẹ́ ike ọ̀sẹ̀dá gbogbo kan ìnìlá ìlà àti lọ́lá òwò láti lọ́tọ́ lọ́wọ́ bá ti wà ìnìlá ìlà àti lọ́lá òwò wà torí àkókò òbí nínú ilé ayé tọ́lọ̀ mi wà pẹ̀lọ́lọ̀ sẹ́nìkan náà jẹ́jà fi tọ́lọ̀ sẹ́nìkan náà lágbára fi tọ́lọ̀ sẹ́nìkan náà lè ṣe fi tọ́lọ̀ àti gbogbo láyé ọlọ́wọ́ bá ti kan náà torí rẹ̀ ẹ̀wọ̀ àpòjúwe. إيبا الله سبحانه وتعالى بنوح عليه السلام الله سبحانه وتعالى بهود عليه السلام الله سبحانه وتعالى بالصالح عليه السلام إبراهيم إسحاق يعقوب إسماعيل داوود سليمان شعيب الله سبحانه وتعالى موسى الله سبحانه وتعالى عيسى وبارك الله في سورة الأعراف الله سبحانه وتعالى gẹ́gẹ́ bí omi ta fún wọn ó ti ti gbé àwọn èèyàn wọn lẹ́sìn ọlọ́ oníyà fún ọmọ àgbọ̀dọ̀ wọn máa lẹ́kún lẹ́sìn ilá ìlọ́gà yìí ẹ̀yìn èèyàn mi ẹ máa fi ọlọ́wọ́ ọba lọ́gbìn náà torí pé ẹ ní ọba mi tọ́tọ́ láti ìdòdò jọ́sẹ̀ ẹ̀yà fún mi náà. ẹ wọ gbọ́dọ̀ yẹn o yà fún ọmọ àgbọ̀dọ̀ wọn máa lẹ́kún lẹ́sìn ilá ìlọ́gà yìí sẹ́rí máa lẹ́kún lẹ́sìn ilá ìlọ́gà yìí òwú yẹn ò اعبد الله ولا إلا الله تبقى على النبي لا إله إلا الله قلنا لما كنت في لصيد يعني النبي موسي تبقى في لصيد أما تكلمي لا يعلم قال موسي لنوا تبقى في لصيد إمين أما لا يعلم جاري موسي وموافق في لصيد الله رب العالمين تبقى كامي كامي أما تكلمي لا يعلم بس تبقى على النبي الله النبي موسى عليه السلام هو أن حديث تقول قل يا ربي علمني شيئا أذكرك وأدعوك به وأنا فمن كذا تبي ما تنتظر تبي ما ترى تبي ما بعمل fọmùlì kàkà níbi máa ṣe dékè níbi máa ṣàdúà àwọn àdájọ ọlọ́run bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run táwọn bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ka àwọn àwọn àpèjì lọ́dọ̀ àwọn olùmọ̀ ẹ̀dá kí ni mo lè máa fi ṣe dékè ẹ̀dá kí ni mo lè máa fi tàdúà nítorí kọ́mọ́ bàá lọ jẹ́ tó èdè wọn bá rò pé èmi lè máa fi ṣe dékè tí wọ́n mú alọ́pọ̀lọ ara rẹ̀ ọjọ́ ìṣe ìṣe ọ̀tàkùtọ̀ lọ ọ̀tàkùtọ̀ anábì sọ̀rọ̀ bá wà ní wà ní sẹ́lẹ̀ láyé náà ayé lọ́wọ́ àdúgbò máa sọ tọ́ba fẹ́ tẹ̀ máa jẹ́ ọlọ́ láyé náà ayé lọ́wọ́ àdúgbò máa wí tọ́ba fẹ́ gbàgbọ́. alẹ́ musa wa ni yọ kullu ibadika yaquluna hada gbogbo àwọn ẹlú rẹ ní sọ láyé láyé lọ́wọ́ adẹ́sí ọlọ́ọ̀dún ọ̀tọ́ bíbẹ̀ àmọ́ kò wí. yàtì pé bí káwọn ọmọ máa kọ́ kí ó lọ́dọ̀ wa ni káwọn máa kọ̀ọ̀kan lórúkọ ọ̀nà jíjẹ́ àpò ọmọdé wù sáárà fẹ́ ti àwọn ọmọ sí wa láǹfà àwọn sọ fún gbogbo wọn pé díkìrì tọ́ka tó ẹ bá máa fi tẹ̀lé jọ lọ òun náà nílẹ̀ nílẹ̀ nílẹ̀ lọ. kí àpò ọmọ jó kó wá pé ìwà bá wa pé à ẹ dákun bàbá láì láì lọ lọ ọ̀fẹ́ ń dán kọ́ gbogbo wa àgbà wọlé gẹ́gẹ́ bí general level àmọ́ special level nígbà wo mo ti pẹ́ lọ́dọ̀ yín gbogbo wọn lọ kọ́dà títí má ti wọ̀n tẹ̀lé ní ọkọ̀ láti gbogbo wọn lápapọ̀. bàbá lẹ́kẹ̀ nìkan ọ̀tọ̀ nígbà ìpè lẹ́kẹ̀ ní báwò. láìla ìlọ̀lọ́ ọ̀nà kò sí láìla ìlọ̀lọ́ ọ̀nà lọ́gbà yóò máa sọ̀rọ̀ bàbá lẹ́yìn tí wọ́n tẹ́sí yorùbá lẹ́yìn tó máa sọ̀rọ̀ ara lẹ́yìn bàbá yẹn ti kàrà ń ṣe wàhálà ń gbà á gbogbo tàbí bẹ́ẹ̀ ló bẹ́ẹ̀ ló níbi. Ìlà ìlà àti mọ̀mọ́ kìí ṣe nǹkan tuntun. Kìí ṣe nǹkan tuntun. ẹ̀ tẹ́wáyé Mùhàmmadu Rasulullah tuntun ni lórí àbúmọ̀ ẹ̀. Lórí àbúmọ̀ àti wàhálì tuntun ni. Àmọ́ lórí àwọn tó tiwájú, lórí àbúmọ̀ àti wàhálì tuntun ni lórí àbúmọ̀ àti wàhálì tuntun. torí pé bẹ́ẹ̀ láyé àtẹ́bí àyíṣà kí làwọn sọ láti láyé àtẹ́sọ̀lá àyíṣà rọ̀tòlù. láyé àtẹ́bí musa kí wọ́n sọ láti láyé àtẹ́sọ̀lá musa rọ̀tòlù. láyé àtẹ́bí wa ibrahim kí wọ́n sọ láti láyé àtẹ́sọ̀lá ibrahim rọ̀tòlù. láyé àtẹ́bí nuh láti láyé àtẹ́sọ̀lá nuhun rọ̀tòlù. ọ̀dà lórí àlùmọ́ àti wa kì í ṣe tuntun. lórí gbogbo láìláì ìlọ̀wá ó máa ń bá muhammadu lọ́kùnrùnwá ìrìn. ẹ̀ka wá wá ó ní mo fẹ́ gba islam ṣùgbọ́n láìláì ìlọ̀wá nìkan mo fẹ́ wò sáàpà wọlé àbá nígbà wọlé ànígbà wọlé o lórí gbogbo láìláì ìlọ̀wá àtọ́gbà wọlé nítumọ̀ àbí tí muhammadu lọ́kùnrùnwá ìbá fún. àwọn kan àwọn akọ fún àti jẹ́ mùsùlùmí ìwọ́n ẹ̀gbà táwọn ti mùsùlùmí tí wọ́n dá ìlera àdìsọ làwọn tó lórí ẹ̀ azọ pé lè jẹ́ mùsùlùmí àti kí muhammadu rasulullah okùn tẹ́lẹ̀ láyé wa ẹnìkan gba islam àgbàgbà náà ti fi bẹ́ẹ̀ bí a ti sọ gba islam ẹnìkan wá jábọ̀ fún wa ìtọ́sẹ̀lẹ̀ pẹ̀lú bó ti ti gba islam. هناك لا أشهد أن لا إله إلا الله أمي كان وانا تضم محمد وأشهد أن محمدا عبده ورسوله وانا تضم أقصد وتصفي وأشهد أن محمدا عبده ورسوله أتوين بامي لا أمجد أتقبل يسوع أتقبل يسوع أنا من بعد وعشت فاشهد ان محمدا عبده ورسوله ثم تلا يكون يكون بعد ذلك orí ìlànà anábì lọ́wọ́ ti gbà máa ti lọ. àìwé nígbà náà wọ́n tako ìsìláàmù tiẹ̀ àkókò ti di mùsùlùmí lórí ashhadu an la ilaha illallah àti ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. àṣàhàdà àṣàhàdà lẹ́yìn lábá mọ̀já ìsìn kìí ṣe ìkatọ́kàn gbọ́dọ̀ wà lórí amalasa ọ̀gbọ́dọ̀ wà lórí amalasa nítorí tó bá wà lórí amalasa wọ́n ní jẹ́ mùsùlùmí sẹ́mi fáwọn ọ̀nà àtúntì àwọn náà sọ pé àjọyọ̀ aláìlá àti ọmọ wà á ṣàdó àmì Muhammad náà tó ń wọ̀rọ̀ tó rọ̀ wàlá kejì àti màmá àwọn náà ti kéde wa yàkùnrin náà bí àbúwá ìdí láti fi polówó ìgbà tí mo náà ti ti jẹ pé yóò fi lọ́kàn rẹ̀ nípa àwọn ọkọ̀ lọ́gbà gbọ́ àbí ọgbà gbọ́ ọgbà gbọ́ ámàlú bí ọkọ̀ èdè wọn lè tó lè polówó ọkàn wọn ọkàn wọn ọkà gbọ́ ahọ́n wọn nìkan lọ́gbà gbọ́. torí rẹ̀ ìjọba tó bá ṣàhádì ó ń bùkátà bó ti gbà wọlé lọ́kàn mi kọ́ wá fún jáde lórí ahọ́n mi àwọn oníkèmí ti ṣèkà asọ pé mọnàfíkì lásán ni ọ mọnàfíkì tẹ ẹsẹ nìyẹn àwọn kan ni wọn dá ìjà náà mọnàfíkì ó lẹni tó fi ẹ̀jẹ̀ sínú tí ń tutọ́ kọjá sí ó fi àìgbàgbọ́ sínú ó ń pera rẹ̀ mọsùn tọba para pamọ́ títí wọn àwọn blanket tó nípa dáadáa tó lè fi dàbórí tó fi gbàrà pamọ́ kọlọ náà lẹ́nu tó gbogbo dáàbò lọ́dọọlọ títí lọ́wọ́ òsì kankan tó pamọ́ sọlọ torí ẹ bẹ́ẹ̀ ṣe sọ pé gbàgbọ́ lẹ́nu yín ẹ jẹ́ gbàgbọ́ náà wà lórí ọkàn yín. ẹ ti ṣe tán láti máa ti tẹ́ gbàgbọ́ yẹn pẹ̀lú àwọn oríṣi ara yìí. tó ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwùjọ oní ẹ̀ka àwọn èèyàn sọ pé mo kọ́ lọ́nkọ́ lẹ́nu ìgbàgbọ́ òsì lọ́kàn wọn ìdínú ló fi jẹ́ pẹ́sì ìjọba ti dé bá wọn tà dé bá wọn àti dábọ́ ọ̀rọ̀. onígbàgbọ́ ẹ̀ àti délé òṣòro àti dolórùn àti jẹ́jọ́ ọ̀bọ̀ ọmọ ẹgbẹ́ ìjọba tó ní ta kọ̀jẹ́ bàbàrà àti máa kọ́kọ̀ kọ̀jẹ́ bàbàrà nítorí pé ìgbàgbọ́ wọn orí ẹnu lábọ́ lọ́wọ́ ìdílù dẹ́rù máa gbọ́ pé ẹ̀sìn kò pé báwọn ọmọ ń nípò ń bẹ̀ tó bá jẹ́ ìsìláàmù yìí ó ti pọ̀ ti pẹ́ tó bá ti pẹ́ ọ̀tẹ̀lọ́sọ̀lọ̀ ọ̀padà wọná ọlọ́kọ̀ọ́ وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولتكونن من الخاسرين akẹ́ránṣẹ́ tí wà nábì Muhammad sọlọ́lá àdúrà ìṣẹ́nà gẹ́gẹ́ bá ti ránṣẹ́ táwọn ànábì tó síwájú ẹ̀ tó tó ọba tẹ̀wọ́ sọ́lọ́ ọba pẹ́rín ọlọ́ọ̀ni kò kúra kókó tẹ̀rẹ̀ ní ọba yìí wàá ti jọ́kàn nínú ẹni òkú ọ̀gẹ̀ tó bá lánàá bí gbogbo tẹ̀rẹ̀ ọba yìí kọ́ bá tẹ̀wọ́ yóò ti jọ́kàn nínú ẹni òkú ẹni tó ga tó táwọn àwọn aṣọ ọ̀sẹ̀ bọ̀ ni ó sì gbẹ́ bọ̀ lọ sórí ìjà ọ̀sẹ̀ bọ̀ ọ̀sẹ̀ bọ̀ lórí ikú tó ti ó ní ẹ tí nǹkan bá dé báyà gbà náà èyí lé lẹ́nu má ẹni tí nǹkan bá dé bá nìkan ló lérò tí ò bá lẹ́nu. tí bàbá lè má mọ̀tò mi fi ń síwájú orò kóró tó jáde aláwọ̀ ó súre kóró àdúgbò kọ́lọ̀ tó wọn ètò ló ń gbọ́ ọ̀rà. ẹ̀yin lẹ́ni wọ́n ń dé òun àwọn ọ̀pọ̀ èyí tó bá jẹ́ bá ẹnì kẹta bá kọ́ náà gbọ́ lódodo gbogbo àwọn aládàradà àwọn oníbàmọ̀ kò rí bẹ̀. nítorí pé nǹkan gbàgbọ́ lẹ́nu lásán ìgbàgbọ́ yẹn kọ́ ìbẹ̀ nínú ọkàn mi. torí pé kéèyàn bá tún gbàgbọ́ nínú ọkàn ọgbà nínú ọkàn rẹ pé la ilaha illallah ṣùgbọ́n ò lè wí jáde. òògùn nígbàgbọ́ ẹni bá wà Yorùbá máa ń sọ gbàgbọ́ owó ó sèyàn láàánú but sáàdì sàdó àfúdájì yẹn kí ni dájì yẹn ṣe wọ́n ní tí bàbá yẹn ti kú tó bá sọ̀rọ̀ Islam nínú rẹ̀ máa dùn ó hàn táwọn kọ́ gbà kọ́ ọkàn ọkàn lè sọ́jà lè àkébérí nìyẹn kẹsẹrí nìyẹn ìyẹn tí mo bá gbà kọ nínú mo gbọ́dọ̀ láyà láti lè tọjáde sani òmùọ ìgbà táwọn kẹsẹrí ọbẹrù láti fira wọn tẹfẹ wọn tí wọn bẹ̀rù láti fira rẹ mú tù irú gbàgbọ́ fira wọn náà ìrànwọ́ náà tún àpọ̀lọ́ kan rẹ̀ dáadáa pé láyé láyé lọ́wọ́ ṣùgbọ́n pọ̀ láti lè wí jáde. ìgbà tó wí jáde sí kọ̀tà fàlẹ̀ ikú ti dé ìdí ń wọ̀ká fún ẹni aṣáájú amantu alla ilaha illa alladhi amanat bihi banu isra'il wa ana minal muslimin. ashhadu alla ilaha. إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين wọ́n jẹ́rìí wípé kọ̀sọ́ba tọ́tọ́ láti kó tótó jọ́sìn yàtọ̀ sí táwọn ọmọ ìsírẹ́lì gbàgbọ́ èmi náà ti lọ́ọ́ fẹ́ràn mùsùlùmí ìgbà yìí wà láwọn. èyí jẹ́ gbígbàgbọ́ ló ná. torí ẹ̀wọ̀n náà sọ̀rọ̀ dápà sí kúrò lọ́mọ tó kù. ó ní actually ìdáàdì ti ṣe seventy èmi ṣẹ̀ṣẹ̀ one forty ni tó ń gbà tí màá bá tó pé seventy ah, ọlọ́mọ ẹni tí ó pè ọlọ́mọdé tó kù lọ́mọ oṣù márùn ọlọ́mọdé tó kù lọ́mọ ọjọ́ márùn ọlọ́mọdé tó kù lẹ́yìn wákàtí márùn ọlọ́mọdé tó ìjẹ́jú mẹ́ta ò ní gbé bá láyé òkè yẹn ọtọ́ ara rẹ̀ kí ọmọ ti ara rẹ̀ jẹ gbàgbọ́ ló ọmọ òní mi wọ ọlọ́ọ̀dì sọlọ́mọ rẹ̀ ọ̀dàbí kó fún yẹn chance kí ẹ máa darí ilé sẹ́yìn ọdún mẹ́rin lẹ́nu ó sì wà nínú ìbò lẹ́ẹ̀kan jù gbogbo dáadáa tó yẹ kó jọ wá ní second term ní màá di second term pọ sálọ ní second term ọmọ first term máa sọ lọ́dá sí. torí ẹ àwọn ẹ̀sà wa nílẹ̀ ayé òní lọ́dá sí ọlọ́run nìkan lọ́kọ̀ọ̀la ẹ ẹ̀ má yẹ yẹn tá a bọ́ sùn lánàá táwọn ti kú lójú táwọn ti di sàbáì eléyìí ti má ti gbẹ. agbọ́dọ̀ jẹ́ ẹni tó gba gbọ́dọ̀ yìí gbọ́ dáadáa ìgbàgbọ́ yẹn gbọ́dọ̀ sínú ọkà wa a ti ń gbé jáde lórí ama wa a ti ṣetán láti fi tẹ́tọ̀ pẹ̀lú àwọn oríṣi wa. La ilaha illallah omi gbólóhùn àkọ́kọ́ gbólóhùn tẹ́lẹ̀ yẹn ó ní orígun méjì gbólóhùn la ilaha illallah ó ní orígun méjì a ti dúpẹ́ fọlọ́ wípé wọ́n ní nípò ìbàdí àwọn ọmọ kan wà tó ṣe kí wọ́n máa ṣe dáadáa tòkẹ́ nìkan nu ọ̀kan nu wọn ló ti ti sáfù fún wa ń gbà bẹ̀rẹ̀ ó ti gbé alukóra ni máa ń jọ ọmọ ó tilẹ̀ jọ kó sàwọn àtìsí. ǹjẹ́ nìkan wá sọ fún wa àwọn the two pillars of life are in love the two pillars of life are in love ẹ wá sọ fún wa. ẹ má ti di orí bá ti sọ pé tí má bá ń bẹ náà yà wá á wù jáde lórí àwọn á ti fẹ́ máa bọ̀ ní ẹ̀dá rẹ̀. ورحمة الله وعليكم السلام النبي والإسلام جزاك الله خيرا آه ما شاء الله لا قوة إلا بالله غير يعني كان طبعا tí arákùnrin wa yìí dáhùn dáadáa bá ẹ bá délé ẹlẹgbẹrẹ lọ́dọ̀ àti ọmọdéwò ẹrí gbẹni tọmọ ọkọ nǹkan ńlá lọsọ fún àyà láìlá ẹ̀sìnlọ́lá àtẹ̀lẹ́ fílà méjì fílà alákọ̀ọ́kọ́ òun náà ní alẹ́ nǹkan jìnnà fílà ẹlẹ́sìn àǹfẹ̀sẹ̀ nǹkan rẹ̀ gbogbo àmùsùn gbọ́dọ̀ mọ̀ bẹ́ẹ̀ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ báwo ló ti fẹ́ sọ́kọ́ gba láìlá ẹ̀sìnlọ́lá ọ̀pọ̀ ẹ̀gbọ́n tọ́lọ̀ sọ̀nù ìdáhùn dáhùn ìdáhùn ìlẹ̀ sábà kọ̀ọ̀kan pé láyé àti lọ́wọ́ wọn máa ń tẹ̀lé rárá torí bá àwọn mọ̀tì máa ní àwọn òṣìṣẹ́ kọ̀ọ̀kan àìsẹ́ tẹ̀lé ní láyé láyé lọ́wọ́ tọ́ka sí wọn fi máa ń tẹ̀lé rárá tẹ́lẹ̀ ìbájẹ́ bẹ̀ adẹ́gbẹ́ láìlá onífìlà alákọ̀ọ́kọ́ ìlọ́lọ́ onífìlà ẹlẹ́gbẹ̀ẹ́ láìlá àti ilé ìjọsìn ìnà gbogbo ń tó bá ti yàtọ̀ gbogbo mùsùlùmí gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ o agbọ́dọ̀ lé ìjọsìn jìnnà tí gbogbo ń tọ́ba ti yàtọ̀ sọ́lọ̀ àgbọ́dọ̀ sí kankan láyé táwọn èèyàn sì àbáwọn èèyàn ò tí ì máa sì kọ́ ajẹ́ pé wọ́n lọ́kọ̀ọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀ ńlọ́mọ́ ọ̀gbọ́n ọ̀gbọ́n àrẹ̀mí nìkan làgbọ́dọ̀ máa sì eléyìí làwọn orígun méjì tí láìláha ní lọ́lọ́run torí ẹ àwọn olùmọ́ni tá a bá ti mọ àwọn orígun méjèèjì yọ máa tọ́ka sí pé a ní kí ẹnìkan lẹ́ni tó gbàgbọ́ lódodo sáájú kí nǹkan méjì òdo pé sọ́dọ̀ ó náà ní ìmánu wọ́pọ̀ ìmánu wọ́pọ̀ ìgbàgbọ́ òdodo àti àgbàgbọ́ ní ìgbà tí ìgbàgbọ́ òdodo àti àgbàgbọ́ tó bá pé sọ́dọ̀ rẹ lódodo ìgbàgbọ́ òdodo kí lásà ìgbàgbọ́ sí ata ìgbàgbọ́ sí gbogbo nǹkan máa ń sì lẹ́yìn ọ̀rọ̀. Olùkọ́ yẹ wa, wọ́n ti kí lẹ́rí tó àwọn ọ̀gá bọ̀. Kí lẹ́rí tètè àwọn ọ̀gá bọ̀. Kí lẹ́rí sísàpò àwọn ọ̀gá bọ̀. Kí lẹ́rí tọ̀tọ̀ ṣòfò àwọn ọ̀gá bọ̀. Òkè Ìbàdàn bọ̀ àwọn ọ̀gá bọ̀. Òǹtà gbogbo bá àgbà bọ̀ alájẹmọ́ bá àgbà bọ̀ ẹ̀yọ́ bọ̀ àgbà bọ̀ àbá kọ. Sẹ́wọ̀n fẹ́ dọ́gba wọn. Òkú ní pé máa wọ lọ mà òkú pọ̀ kí la fẹ́ yìí. Lórí pé káwọn bá bá mi jẹ́ ni àbọ̀. Wọ́n á fẹ́ pọ̀ láyà jẹ pẹ̀lú ìṣẹ̀bọ̀ bọ́lọ̀. Títí ilé Mùsùlùmí yóò dúró pẹ̀lú ìmánì ẹ̀. Toró ti ta ìgbàgbọ́ sí gbogbo ní kíláàsì lẹ́yìn ọ̀lọ́. Tọ́ọ̀ bá rí bẹ́ẹ̀ kò lè gbọ́ lọ́kọ̀ọ́. ọgbọ́dọ̀ ta ìgbàgbọ́ ti gbogbo dáńtì lẹ́yìn ọwọ́ akpọ ọlọ́run ọba nìkan kó nìkan kala ti sọ láti wá kala ti ọjà ká ọlọ́ tó mọ̀rọ̀ mọ́ ta wà kala ti fún tọba á ti wà á ti ọ òkè ọlọ́lá fún òkí wa wípé ọlọ́run gba ẹkú jọ̀dá ṣe ẹdínú ẹdínú torí pé talẹ́ tó fún àwọn ọmọ ọ̀sán rẹ̀. èyí ni pẹ́ẹ́mọ́ náà ọ̀fẹ́ wọ́pà tó bá ti tẹ́wọ́ gbà á kú oríire tó bá jẹ́ máa ajẹ́ pé kò lè gbọ́ náà ọba gbọ́ sáájú kó tó sá ìgbàgbọ́ tí gbogbo tó ń sì lẹ́yìn sáájú kó tó gbọ́ náà ọba nìkan gbọ́ ẹni tó bá kùnà láti jẹ́ni tó rí méjèèjì í ṣe wọ́n ìpè lólùgbàgbọ́ òdòdó àìríṣe ìní máa ń fa kùdìẹ̀kùdìẹ̀ láwùjọ ẹ̀rọ máa ń bá aláàjì kí ló gbá aláàjì lọ rẹ̀ nítorí pé kò sí ìlé nǹkan méjèèjì rẹ̀ ṣé wàá ṣe mùsùlùmí nù aláàjì rọ ìlélẹ̀ yẹn nítorí tó bá kó ṣe hajj lódodo tó ti gbọ́ lọ́kọ́ lódodo á ti gbọ́dọ̀ bọ́ ní ìdí àtẹ̀gbọ́ sọ̀lọ̀ àtúrọ̀mọ̀kọ̀mọ̀lọ́ dáadáa ní lọ́wọ́ ọ̀pá tàbí púpọ̀ nítorí pé gbọ́dọ̀ jẹ́ ẹni yẹn ọ̀dà ní kọ́kọ́rọ́ àlùjáde kọ́kọ́rọ́ àlùjáde tó fi wà àlùjáde tí kọ́kọ́rọ́ bá fi sọnù mọ́ lọ́wọ́ nílé ayé wa tá a wà yìí ńjọ́ dá ọ̀dà ní kótó ọba ti ní tíá ó kéré lásìkò yẹn ìta ni wọ́n bá rà ọwọ́ àti gidigba gidigba gidigba rẹ sílẹ̀ kó àdúgbò ní kọ́kọ́rọ́ láti. jẹ́ gbogbo kọ́kọ́rọ́ ló lè ti gbogbo àgádágò ìdè gbogbo kọ́kọ́rọ́ ló lè ti gbogbo àgádágò má jẹ́ mú kí kọ́kọ́rọ́ máa tún sí àgádágò òun náà ní kéyìn wọn sọ̀rọ̀ àwọn kéyìn ti jọ ní o ó lè wọlé ó ti kí bọ́kọ́rọ̀ jẹ láti fi wà lìjánà ó lè bá àti dédé àgádà gbòdo tó tó fi wà lìjánà ọgbọ́dọ̀ mójútó àti jẹ́ kí eyín láàyè láàyè lọ́wọ́ òsì ẹ̀yẹ ó ṣe dédé pẹ̀lú àgádà gbòdo. láàyè láàyè lọ́wọ́ sáájú ká tó sọ àwọn eyín tó ní ó pàtàkì púpọ̀ nínú ìgbésí ayé wa. ṣé yìí mà ìgbà náà ti wà sọ̀rọ̀ bá àdìwà àdìwà bẹ́ẹ̀ lẹ́nu ó sọ nínú àdìsí tó kún léyé ipe ẹnikẹ́ni tó bá yẹ pé láyé láyé ti lọlọ lọba sọ kẹ́yìn láyé tó tó kú láyé lọ́wọ́ àlùjẹmí iná lọfà nànàbì ti sọ fún wa ó ní lọkìnù mọ̀ọ́dá fún láyé láyé ìlọlọ ẹnu àwọn ẹni tí pọ̀ ká kú lọ́wọ́ nínú yín nígbónà láyé láyé ìlọ ẹnìkan pọ̀ ká kú ọ̀fẹ́ kú ẹ̀yin tí ẹ bá wà mẹ́ ẹ sọ pé kọ́ sọ pé. La ilaha illallah tọ́ba tí wàá wí ẹ wàá sọ̀rọ̀ ẹ̀ ní sọ̀rọ̀ mi ọmọ jẹ kọ́rọ̀ mi jẹ bá sọ ní ọ̀dà sí wọ́n á ti jẹ́ pé la ilaha illallah lọ sọ fẹ́ àyàfi jẹ́ bá jẹ pé ẹni tó sọ pé la ilaha illallah wọn náà ní la ilaha illallah àlùkò bàtà kó fi jẹ́ tó wí bẹ́ẹ̀ tó fi kú lọ àbí dábàá yà sọ̀rọ̀ mi tọ́ba ti sà kẹ́ni tọ́nà tó ní láàyè ẹ̀dínlọ́mọ́ fẹ́tọ́ bá ń pè sí òwú kẹ̀ láyé àdábì di sọ́kẹ́ ni tí ń pọ̀pọ̀ akúlọ́pọ̀ ẹ̀gbọ́n láyé láyé lọ́lọ́ àkọ́dà sẹ́yìn ló kò lè yí kò lè yí à ẹ̀ sọ ó lè bá wọn pé ẹ léwu nílé ayé so the best option ó náà ní pẹ́ẹ́lẹ́ tó bá ti wà lọ́dọ̀ rẹ̀ àwọn ọmọ sọ pé láàbílà ẹ̀dínlọ́wọ́ ẹnìkan lẹ́sẹ̀ kálá rẹ̀ ká lọ́wọ́ ọ̀hún jẹ títí tọ́lọ́ òkùnrin kan náà fi tẹ̀lé ìjẹba. tọ́ kí wàá ti gbogbo ẹ tó bá ti wí láìla ìlọ̀kọ̀ àkójọ ìgbà ni ọlọ́ àdìjẹ́ ńlá dáa. ọkẹ́ ẹni tó ti kú tó bá wù yọ wí àlùjọ lọta ọmọ ẹnu ẹni tó ní lọta àmọ́ yọ padà wà lùjẹ yọ sẹpẹ láti iná yọ padà wà lùjẹ wọn mẹgbàá wa luje yo pé lati ina yo pada iṣẹ́ alimá mi nà alimami ibn Hibban rahma allah ta'ala fi bi dadi anabi ni ní man kana akhir kalamihi min ad-dunya la ilaha illa allah دخل الجنة وإن أصابه ما أصابه. الجواب لا إله إلا الله. lọ́kọ̀ káì láyé ó tó ti kó kúkú láyé yọ wà lẹ́nà kọ́dà kó ṣe pé ìtọ́ tẹ̀lẹ̀ sí tẹ̀lẹ̀ sí. kí ló wà tẹ̀lẹ̀ sí àlọ́ àwọn olè ti kọ́kọ́ wọ lọ́nà nì látàrí àwọn àìdá aburú àti kọ̀dá eléyìí tó ti ṣe ó lè ti kọ́kọ́ wà lẹ́nà wọ́n á jẹ́ pé lẹ́yìn rẹ̀ ni wọ́n padà wá sí ó ti ó lè àbùkátà ó jẹ́ ike àwọn wé ní wíwé ìdánidọ́gba gbọ́ ní wíwé ìdánidọ́gba kàti ṣèwà kìí ṣe pé sábà máa dára wá dà báwa máa láàbùrè láìpẹ́ láti lọ́wọ́ àti ṣẹ́díkì ní à ń tẹ̀ ń dako ní ìtumọ̀ rẹ̀ tọ́ka jù. bí àwọn tó sọ pé òun kò káta lójoojúmọ́ kó wọn máa ṣe wọ̀ mọ́ ìgbà lẹ́yìn tí wọ́n máa wí láyé láyé lọ́gbọ́ ní gbọ̀ngbọ́n lójoojúmọ́ nítorí kò ń fi bẹ́ẹ̀ òun fi ń sọ àti wà lẹ́jáde. àwọn akílè kí ni ìtumọ̀ láyé láyé lọ́gbọ́ eléyìí jẹ́ òwe láwùjọ wí ní gbọ̀ngbọ́n lójoojúmọ́ ọ̀rọ̀ ni láyé láyé kò sí ẹni tí máa dẹ́dà ẹ̀yà sí ọ̀gbọ́n á sọ pé rárá o eléyìí má fi máa dá ilé àìsọ̀gbọ́n àwọn èmi máa jókòó ló kọ fún àwọn ṣèdíkè wọ́n lè máa dúró ilé àìsọ̀gbọ́n dá ilé àìsọ̀gbọ́n dá àìsọ̀gbọ́n dá ilé àìsọ̀gbọ́n eléyìí ń kọ́ ni wọ́n pè ní zikiri ilé ti súnà tó ní ká kàn wá níyànjú. láti jẹ́ nítorí ọ̀ma ṣàkó súnà wá sí màtúmátó òkú yẹn nínú orúkọ pàtàkì púpọ̀ títí kọ́ màtúmátó ọ̀sọ́lẹ̀ nítorí kó lè bá wúlò mọ́ ọ. tó ọ̀gá sí màtúmá rẹ̀ kò lè wúlò mọ́ ọ torí rẹ̀ kò ní yà àwọn èèyàn lẹ́nu láti rí ọgbọ́n ìsìn ìdásọ́ta. wọ́n lè dá nǹkan kan lẹ̀ fún ọmọ àpè lórúkọ orúkọ tó ń pè yẹn ẹ máa kéèké o. àwọn kan wọ́n náà jẹ́ kẹ́ máa dá ìlà jama gaadila tọ́ba máa bí ọba bàbá wọ̀ lórí láìláha ńlọ́lọ́ àpèjá la gbọ́dọ̀ kú a gbọ́dọ̀ pé ní àpèjá kú a gbọ́dọ̀ pé títí tí èdè lẹ̀ láìláha ńlọ́lọ́ táwọn tó bá náà jẹ́ jama láìláha ìtumọ̀ rẹ̀ jama kò sí ọba kan tó yẹ kájọ́ sẹ̀kún lódodo rárá rárá rárá kò ní. ó túmọ̀ sí pé lóbi lórí ọmọ kò sí adékè jama yẹn pẹ̀lú mùsùlùmí ni wọ́n jama káfíìn ọmọ nta àná. ní ìgbà tí kéèyàn ọmọ mà tó sì máa tẹ̀lé lọ́dọ̀ àwọn ìgbà mà yóò fún apapọ̀ sí. báwọn apá àfẹ́ tí ó lọ́dọ̀ rẹ̀ tó náà wá sílẹ̀ láti kó lódò ẹ̀yin jẹ́ ẹ̀ma pọ́ńtójú ọmọ gbàgbé ẹ̀ma pé wàá ná pọ́ńtẹ̀ àtọ̀ sọ́mọ tó ti dán bá ti pọ̀ ní ọmọ kọ́kọ́ àwọn náà jẹ́ jama láìla kò sí dọ́dọ̀ bẹ́ẹ̀. gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé jama bí ẹni jama yìí lọ lọ́ọ̀ rẹ̀ olóòtú ní tùmọ̀ jama yìí lọ lọ́ọ̀ bá lẹ́yìn jama lọ́lọ́ ní kẹgbẹ́ iwájú àwọn oníkẹ́ wa tẹ̀sí fún eléyìí jẹ́ bó kí eyín rẹ̀ kó ṣe déédéé tàbádá mú kálí bàbá lè tẹ̀lé. Àwọn ọmọ tuntun àwọn mẹ́jẹ̀mú mẹ́jẹ̀mú mẹ́jọ. Táwọn mẹ́jẹ̀mú mẹ́jọ yìí tọ́ba ti wà pẹ̀lú wa láti láti ti lọ́mọ yóò wúlò fún wa. Síbẹ̀ ní náà wọ́n ti kéde pípẹ́ tó bá tó láì láì sọ̀rọ̀ ọ̀dọ́ máa wúlò. Yọ̀rọ̀ àwọn àwọn ìfọ̀ wúlò. Òwúlò fún rárá. Bẹ́ẹ̀ náà ìwọ náà sọ̀rọ̀ sẹ́gbọ́n tọ́lọ́. Wọ́n ti wọ́n tẹ̀sí ju wọ́n tẹ̀sí ju ọdún bọ́ọ̀lù ọwọ́ àtàbẹ̀ ọjọ́ ìdí àpá àpọ̀nkan ọjọ́ àtijọ́ rẹ̀ bá tó ọba ti dá bọ́ọ̀lù ibi tí a ti tẹ̀sí ju ọdún ọ̀rọ̀ gbogbo ajá bọ́ọ̀lù lójú lójú láàárín ní wọ́n pàtùmọ̀ láàárín rẹ̀ lọ́wọ́ bá pàtùmọ̀ rẹ̀ òní sí ìdí o ọ̀ pàtùmọ̀ rẹ̀ láyé náà nínú ọlọ́ àyẹ̀ kò lè wúlò fún ọ wàhálà ni ọ̀jẹ̀ fún ọjọ́ gbẹ̀dẹ̀ òsì yá. àwọn mẹ́jàmí mẹ́jọ ni wọn wọn gbọ́dọ̀ tó ju wa lára alákọ̀ọ́kọ́ ẹ̀yìn agbọ́dọ̀ ní màní padà ìlà rẹ̀ lọ. kòtò ká máa wí lẹ́nu lásán bẹ́ẹ̀ náà ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ma rẹ̀ kọ́nà àwọn ti kọ́ ní nàìjíríà láwọn yorùbá láàrin kò ní tìmọ̀ tó bá tó tìmọ̀ rẹ̀ nù abúláàbò bá wù tóra abúláàbò náà gbà kọ́lọ̀ ní ní ọ̀kan ní ọlọ́ọ̀lọ́ náà ó sì gbà kọ́lọ̀ lọ́dà bẹ́ẹ̀ lọ́dún jáde agbọ́dọ̀ ní ìmọ̀ nípa rẹ̀ ẹ̀yin Yorùbá náà lè ti sọ ọ̀rọ̀ òdodo àmọ́ àyè ti fẹ́ gbà wọ́n ní màlọ́lá di ọgbọ́n òkú ọ̀pọ̀lọpọ̀ ó sì máa ń borí lásán yóò fi máa tẹ̀lé kí ló dé dáadáa àwọn pẹ̀lú káwa àwọn àmọ̀ nípa ara ẹ̀rọ àwọn ìlọ àti sọ díẹ̀ nínú ìtọ́jú ẹ̀ma á lè mà nípa rẹ̀ ètò tó mà ti pé a gbọ́dọ̀ di aláìmọ̀ká nípa dáadáa ìlọ nǹkan àbùkù ńlá káfí wálé kí ni fún aláìláì lọ́wọ́ sábà wò bọ̀ nǹkan àbùkù ńlá ẹlẹ́sìn àmàdájú agbọ́dọ̀ ní àmàdájú nípa ìgbésẹ̀ ìmà ìmà tọ́júẹ́ ìmà tí ó jẹ́ ìmà àmàdájú eléyìí tí a ti ṣe èlé ìjọba gẹ́gẹ́ bó ti ṣe mà pé one plus one equal to two ó ní ìmà àmàdájú bẹ́ẹ̀. Yéèmí tó sọ̀rọ̀ sẹ́ni kan máa gbé ọ̀nà pé pé àbí mo ti tàbí ṣe ìmà rẹ̀ ọ̀dájú ni. Ìmà tó dájú sẹ́ni kan bá gbọ́nà fún ikọ́ nígbà láàmú kọ̀ọ̀kan. Sẹ́ni kan bá ń dín ọlọ́kadà lápé yóò gbé mi ẹ àwọn tí bàbá ti dájọ pé a ah, àwọn ọba mi wà kálẹ̀ ọba mi ló o lè fi jẹ́ pé mo ti ta ti tẹ́ o. ìmọ̀ rẹ̀ ọ̀dà sí ìmọ̀ rẹ̀ bá dájú o ní kó tún di àwọn ọ̀gá rẹ̀ àmọ́ ò ní kó gbogbo tó sọ o sì lé ní òní bẹ̀rù fún wọn bẹ́ẹ̀ kálẹ̀. tí mo bá dájú ni imam ni wọ́n máa wo ni wọ́n máa wo àwọn èèyàn tó jókòó pé tọ́ ọlọ́dà kò sàánú fún wa yìí náà wá wá sí àwọn náà yẹ ká wá tuntun mọ àwọn náà àtìsí wa lẹ wá sọ àwọn wá sọ àtìsí yìí tẹ́lẹ̀ yìí má ti fi ẹni má tọ́ da sí ẹlẹ́kẹta ẹgbẹ̀ni tó lápọ̀ ẹni jẹ́pẹ̀ ṣe nítorí àwọn ẹlẹ́kẹrin ẹjẹ pé lódodo lẹ́wù bẹ́ẹ̀ bákan náà ẹlẹ́karùn ẹni tẹ̀rẹ̀ ẹlẹ́kẹfà ẹjẹ tó ṣe gbé ẹgbàá papọ̀. ɛlɛkɛtɛ ɛgba ẹlẹ́kẹ̀tì ẹ gbà wọlé ẹlẹ́kẹ̀tọ̀ ẹ sẹ́gbàgbọ́ kúlù fún kẹta ń tẹ̀lé yọ lọ. ẹ̀yìnmọ́ yàtúnyìnà wàyàkùláàfún wàsódọ̀kọ́ gàmá محبة واصطياد والقبول لها وزيدة منها الكفران منك بما سوى الإله من الأوثان قد قلها àwọn májẹ̀mú mẹ́jẹ̀jọ ti láyé láyé tó wà. pẹ̀lú láti tó fi àmì láti fi sọ̀rọ̀ ó ti ṣe jẹ́ pé ń tẹ́wọ́ sí wa. ẹni ká wa sọ nǹkan díẹ̀ nípa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. ẹ dákúta gbàgbọ́ pé ìrántí ọlọ́ọ̀lá nẹ́bà muhammad sallallahu alaihi wasallam. a ti gbàgbọ́ pé òun lò pé àwọn ànábì yóò sá ànábì ní ìmàjọ́ wà lẹ́yìn rẹ̀ tá a gbà bẹ́ẹ̀ àbá gbà bẹ́ẹ̀ oníkálukú wọn máa sọ fún àgbà nábì bọ̀ sábà dárúkọ ànábì níwájú ẹlòmíì ò ti tọ́ àrà nítorí bó ti ṣe ló ń gba ànábì bọ̀ jù ìwájú ọ̀pá tó máa mọ gba ànábì bọ̀ mọ gba ànábì bọ̀ ó mú kàtà kàmẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ní tọ́síkòó fi máa gbogbo àwọn ìròyìn dáná mú wa agbàdo dodo agbọ́dọ̀ máa yiri rẹ o alẹ́ sọlọ bá aṣọ náà pàṣẹ ó ní ẹ máa pa àwọn ajá àwọn sàhábà bá bẹ̀rẹ̀ sí ní pa gbogbo ajá màdìyà gbọ́yọ́ ní ajá tó ajá tuntun nìkan oníkẹ́ ẹ máa pa báyìí kí ló dé wọ́n ní alẹ́sọ̀dọ̀ bẹ̀rẹ̀ ní ìmọ̀ ṣẹ̀yìnbá ajá tuntun bẹ̀rẹ̀ kí ti ṣẹ̀yìnbá sẹ́yìn náà gbà pé ṣètọ́ni ládábídú àbẹ́gbà wọ́n bíyìn ẹ̀yin tẹ́ ẹ̀ẹ́dẹ́gbà lábì gbọ́ náà ni àgbà ọ̀ gbogbo dáná ti bá sọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ajá máa là wá rí i ẹ̀ máa ti ṣètọ́ni tó bá ti sọ bẹ́ẹ̀ ọ̀gbà bọ̀. nínú àdìsá náà ti sọ̀rọ̀ máa ti sẹ́lẹ̀ ó ní nínú náà jahannam ẹ̀yin parí ẹ̀sẹ̀ ẹ̀yọ̀ kan tí kẹfẹ́ rí yóò tóbi bí òkè ńkọ̀sọ̀ bẹ́ẹ̀ gbàgbọ́ abẹ́ gbàgbọ́ abẹ́ sọ pé tó tó àdí ìkọ́dọ̀ abẹ́ kọ́dọ̀ àbọ̀ ọ̀gbọ́dọ̀ tọ́lẹ̀ ó wà lẹ́nu ó ti tó bàbá sọ pé ọ̀gbà kọ́dọ̀ ọ̀gbọ́n yé ẹlẹ́kẹ̀ẹ́ tọ́ àtúhó bíi máa amọ́ ká máa tẹ̀ láti rẹ̀ nípa gbogbo tó bá fi bá láti. níbẹ̀ làwọn ha àìsàn àwọn àárí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ sí ìrí bẹ́ẹ̀ ẹni tí sábà ìgbà pa aláìsàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ àfi ti pa làbá rẹ̀ pé à ilé ilé o bàtà ṣe àwọn àtọ̀ àbí abẹ́ ẹ̀kọ́ ni ọ̀pọ̀lọpọ̀ ni máa bẹ́ à bàtà ṣe ìtara sáwùdí láyé wọn bá wà wújà àbá mi kò fẹsẹ̀ aláìsàn láti àwọn akọ wọn bá wọn fà ó ti bá ti bá fẹ́ wà nìjẹ́ àwọn bá wọn bá alùpùpù wọn bá wúlò alùpùpù àná. ó túmọ̀ sí pé ìbẹ̀yìn ẹ̀ ṣe muhammadu ọdún láìda àtọ̀ onídìmọ̀ lọ́dọ̀ pọ̀lọ̀. kì í ṣe bí àwọn sẹ́ẹ̀bì rọ tí ọjọ́ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bàbá bàbá irú rẹ̀ kọ́ ni muhammadu ọdún tó àwọn kan tó ṣe òun náà ní í gbogbo ní kẹ́ tẹrùkù máa lẹ́hà àìkú wọ̀tẹ́jà wọ̀tẹ́jà sáà ní ẹ sílẹ̀ ẹ pàtì tọ́pàlú máa fẹ́ gbọ́dọ̀ sí ọgbọ́dọ̀ jìnnà sí. ọkùnrin yàrá náà ọkùnrin níranṣẹ́ ọlọ́run jọ ọwọ́ á ní ẹ pa àkàbà wọ́n ní actually àwọn olè pàtì because ara wọn fẹ́ lẹ́pẹ̀tì kan bẹ̀ gbọ́dọ̀ ọgbà bọ́ọ̀lù nítorí ẹni tọ́lọ̀ ọba ara ṣe ọ ọlọ́gbọ́dọ̀ sí gáàdì wọnú ọwọ́ ajẹ́ pé ọlọ́run tẹ̀lé tiẹ̀ kílọ̀ kílọ̀ jẹ yóò gbogbo akókò ní tẹ̀lé tàdá ó sì máa pé gbogbo lẹ́kùn fíyàn lè bá wà lìjánà títì lọ́wà àfità nàbì Muhammad sallallahu alaihi wasallam ọ tẹ̀lé tàdádì ọ wà wà lìjánà ọba nàbì wọlé ọlá wọlé ọlá bá wọ tó ṣe ọ gbọ́dọ̀ sílọ àti pẹ̀lú dáná ti àti wa mi ọmọ tako súnà báàgì ẹni tí inú bá a àgbà náà gbogbo nǹkan láàbù àtẹ̀lé tàbí ó túmọ̀ sí pé ọgbà náà pọ̀ tó gbogbo àwọn nǹkan wọ̀nyí ká mọ́ bíbọ̀. ọlọ́run ọba ẹlẹ́dàá àtàwọn àròyìn rẹ̀ tó ga jù ọlọ́run dá kùnà gba ìsìlámù wa jẹ́ ọlọ́run ètò àti ṣe nínú rẹ̀ tó dáa ọlọ́run máa tẹ́wọ́ gbalẹ̀ sí lọ́dọ̀ wa ètò àti tó kù díẹ̀ káàkó ọlọ́run dá kọ́ àmà yìí báwa náà máa ṣe ló ti ṣe dáa àti ló ti ṣe tán atọ́rọ lọ́dọ̀ wọ náà kọ́ àánú rẹ̀ ṣe wá lọ́mọ àjẹnì ọlọ́run dá kùnà wá lọ́mọ àná ilé ẹ̀kọ́ yìí ọlọ́run dá bàjẹ́ ọlọ́run dá bàjẹ́ ọlọ́run má bàjẹ́ àlékún àgbéga ọlọ́run ṣe fúnlẹ̀ ẹ̀kọ́ yìí àlékún àgbéga ọlọ́run kò ṣe fúnlẹ̀ ẹ̀kọ́ yìí àlékún àgbéga ọlọ́run kò ṣe fún ọ̀ àlékún àgbéga ọlọ́run kò bá ṣe fún àwọn olùdarí ilé ẹ̀kọ́ yìí nítorí wípé ọ hàn wípé wọ́n gbìyànjú púpọ̀ púpọ̀ lórí àwọn ọmọ tó wá mi àtọ́ ọmọ mùsùlùmí àtẹ̀jọ́ ọ̀dọ́ ọmọ mùsùlùmí ọlọ́run bá gbé gbogbo yín náà dáa àlékún àtúnṣe ọlọ́kọ̀ọ́ba àtẹ̀kùn yìí àlékún àtúnṣe ọlọ́kọ̀ọ́ba àtẹ̀kùn yìí láti kí àwọn rẹ́pítọ̀ táwọn náà wá fúnra wọn tí wọn gbé ní sábà sọ àwọn ọmọ ọkọ lẹ́nu ìmá ọlọ́wọ́n bá pẹ́yìn láàyè ọlọ́wọ́n bá pẹ́yìn láàyè gbogbo àwọn ọmọ tí wọ́n á kẹ́kọ̀ọ́ bí bẹ̀rẹ̀ láti rí àwọn ọmọ mùsùlùmí ọlọ́wọ́n sèyí lẹ́ni tí wọ́n máa gbé gbòòrókè ọlọ́run ṣe ń lẹ́nu tí wọ́n máa ké korókè ọlọ́run ṣe yóò jẹ́ kí máàkì kọ́ máa dá ọlọ́run bò ní bẹ́ẹ̀ lọ́kàtà ẹni tí ó mú ayé ìfúta fún àwọn f9 ọlọ́run bò ní bẹ́ẹ̀ yín bẹ́ẹ̀ ọlọ́run ẹlẹ́dà báwa ṣe kọ́ta fún gbogbo aláyé kọ́ta fún aláwòsíyá ọlọ́run ti kẹ́ ẹ lè tẹ̀kọ́ náà ṣe rere ọlọ́run ti kẹ́ ẹ lè ti ṣe rere ọlọ́run ti kẹ́ ẹ lè ti ṣe rere ọlọ́run ní ṣe lẹ́nu tí ó wàá fẹ́kọ̀ọ́ ìta tí ó wàá ṣẹ́jọ́ arìnrìn tí ò ní rí nǹkan kan ṣe ọlọ́run bò ní ṣe bẹ́ẹ̀ tó máa ń lọ́wọ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فإذا كان البيت جزاه الله خيرا إلى مكلف فيه يا سبحانه وتعالى يوالي ما وصف وليه ما يولي بكنا أن أصبر لك فيها من معنى فيها ìbéèrè àkọ́sí olórúkọ sí iwájú wa. Tòun béèrè, wọ́n béèrè pé kí ni ìsìlámìkì lórí mọ́tẹ́ áwùjì bàjẹ́ látọ̀ ẹ̀kú ìsìlámù ní ẹni fẹ́ẹ́ orúkọ yẹn pé ẹni tí kò bá ní ìlera láti lẹ́sìn yóò lè bá àwọ̀ lọ́dún tó máa bọ́ tó ń rí iṣẹ́ àjẹ́ olùsìyẹ yóò ní àti ohun tó fúra rẹ̀ lọ́dún lọ́wà tó bí ẹ irú bí ẹgbẹ́ òṣì ẹni rẹ̀ lọ́dún. Ìyàwó ìyàwó ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ káwọn àgbàgbà ayé yí kò lè gbà wọ̀. Ṣé ó wà ní sísè ní èyí máa kókó ẹgbẹ́ gbà wọ̀ láwọn pẹ̀lú nìkan ní àlùbáṣà. Yéèdì ti àkànní àwọn àgbàlẹ́kọ̀ọ́ Yéèdì ti yẹra sí Mákúyà àlejò kótó ìdí ìdí láti wọ àyíkáyọ̀. Láti lẹ́yìn ìjọba tí ń kára lórí. Àwọn tí wọ́n wọ́n ti kára tó ti alùpùpù àyè. Ìyá àwọn ọmọ náà lè máa ṣe nítorí orí tí àwọn olùmọ̀ ń lọ. Lọ́tọ̀ Nígbà tí àmúlò àwọn kèrè nítorí àti àti ìgbẹ̀rẹ̀ láti àwọn ti dé, gbogbo ọjọ́ ìrìnlẹ́gbọ́n wá sí ìbàkẹ́ ìbánẹ̀ ìrìnlẹ́gbọ́n wá sí ìbàkẹ́ ìbánẹ̀ ìrìnlẹ́gbọ́n wá sí ìbàkẹ́ So, tó máa kí èmù, kí ó wà bẹ́ẹ̀ àwọn òkú? àti pé bàbá ń ṣàdúrà tán bí a bá sọ pé ọlá bá a ta ìlú àwọn àbí pé dáadáa lọ́nà ẹ̀jẹ̀ tó ti di nàìjíríà lọ́wọ́. Náà wọ́n ní káwá sí ìbò ìkẹlẹ̀ láwọn ọmọ ìbò rẹ̀ ní àwọn ọ̀gbọ́n wa sí oúnjẹ rẹ̀. Bákan náà wọ́n ní ìdájọ́ human trafficking human trafficking. náà níbi ọ̀rọ̀ tí àwọn tó wọ́n lọ àwọn tí ò bá sáwọn ìrìn tó dàbí ti sábàá jẹ́ àjọṣe àwọn tó wà ní àwọn tó àwọn ní ilé àwọn òbí yẹn jẹ́ títẹ̀ pé wọ́n ti wá tó máa ń dá ní lówó kọ́lé bẹ́ẹ̀ ọwọ́ tọ̀nà lábẹ́ ìlànà ìsìlámù kí ni wọ́n tọ́ka nígbà ìgbọ́dọ̀ yá ìwọ owó bẹ́ẹ̀ pọ̀ lébi tí kò sí lè lẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ti gba ilé yẹn ẹni tó bá bá yẹn pọ̀ lórí wọ́n yẹn pọ̀ lórí fún yàn ẹgbẹ́ wọn ti bẹ̀. ẹni zero zero zero zero zero zero one. ìbádàn àwọn ìgbàlódé ọlọ́run lẹ́dọ̀ àwọn ṣe ìgbàlódé àwọn ṣe kárakáta lẹ́dọ̀ الذين يقولون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المال ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحط الله البيع وحرم الربا ترى حتى لو لم تلك ọlọ́run ṣe ìbálẹ̀ wọn àkókò ọlọ́run dá lórí pé wọ́n fẹ́ yọ lóhùn bóyá lè lọ fẹ́ lọ wọ́n yẹ kàn lọ́fẹ́ lọ mọ́ wọ́n yóò lọ fẹ́ lọ sí ṣe wọ́n dá lórí àmì ìwà ti sọ pé wọ́n ń sàánú rẹ̀ ètò á ń pèlè lórí wọn mọ́ ọ̀sán àmúlẹ̀ ọlọ́run bá ti lé wọ̀ owó ìgbésẹ̀ sí nìyẹn kì í wọnú dúkìá yẹn àkókò kó bá ìyọ́n padà sẹ́ni tó ti kó àdá méjì. nínú dúkìá rẹ̀ lọ́nà tán àwọn náà ní ilé ìjẹba. wọ́n ní ká bá ti ṣe àwọn ẹ̀ṣẹ̀ nla ńlá nla báwo la ti lè parí. a lè parí tí bá tọrọ àforíjì lọ. kò lè ẹ̀rọ ẹ̀mí ẹ̀mí ẹ̀sọ́kọ̀ àwọn àǹkóòtù látàkọ́lá kò mẹ̀rọ àmẹ́sílẹ̀ ìnáwó àyọ̀sọ̀rọ̀ gbólóhùn bẹ̀jẹ̀ níyà ìnáwó wọ́n mọ̀kúrò ràhìn tẹ́ bá ti tọrọ yára ẹbí yẹn àforíjì lórí kò ẹ̀ṣẹ̀ alákòólé ní lọ́lọ́ gbọ́dọ̀ àtúntò pé ẹ̀ ń tẹ̀wọ́ sọ́lọ́ tó bá ti túbá tó ọ̀padà síbi rẹ̀ mọ́ tó ti ṣe dáadáa títí láíláí ọlọ́wọ́ bọ́ gba títí báyìí lé ìjọba ìsìláàmù ọ̀sọ́ pípọ̀ wá pa ọ̀sọ́ pípọ̀ wá jẹ́wọ́ táàtì tó tó túbá wọn mọ tó mọ tẹ lọ ọlọ́run forí dé ìmáàmù kan òtítí tọ́lọ́ pàkalẹ̀ tó máa bá forí dé ìwọ ni láàrin rẹ tọ́lọ̀ lọ́sọ̀rọ̀ àforíjì rẹ ìmáàmù kan wá bọ́lá oṣù forí jẹ náà oṣù àgbọ̀dọ̀ jẹ́ kó ní ọmọ kan tíkẹ̀tì lẹ́yìn ìjẹba. wọ́n ló tún ọmọ kan rìn àwọn ayé gbọ́ pé ẹni tí máa ń tà rẹ̀ wọ́n ní kó máa bọ́ aláìní dípò ọ̀ṣíyà. báwo wá lẹni tó ti kó nǹkan jọ fún ara rẹ̀ kó ká tẹni tó kù lóúnjẹ kí ni ọ̀gá máa fi bọ́ yìí. àkọ́kọ́ kì í ti gbogbo aláàárẹ̀ lọ́nà ọ̀gá eléyìí tó ti bá ti sọ ìrètí nù níbi kó lè gbá eléyìí tó ti kéńtà ń wò ní pé ó lè kú lónìí àbí lọ́la irú wọn ni ọmọ gbọ́ aláìní bàbá ló ń rọ eyín ń rọ ibà ló ń ṣe ọ ọ̀sà ló ń mú ọ tó bá ń fẹ́ dáhùn kó lóògùn tó eléyìí nǹkan ni wọ́n máa ń ti torí rẹ̀ pa kùyàmù náà àmọ́ fún ẹnìkan tó bá fọ́ yẹn tó fowó tó tètè yẹn sẹ́kù lọ́rùn rẹ̀ ilé ìtọ́ ọ̀sán kó tóbi kó fi lé ayé lẹ̀ ilé ìjẹba. wọ́n ní jáde ìjọba wà tó ṣe pé kò lè jọ́sọ yá ṣé ọ̀nà fún òtítà ní bàbá sàn ọ̀nà wà tá ní bàbá sàn àmẹ́jọ́ kú náà. káṣí onítọ̀ ọ̀pá kùyà àbùdá máa ọ̀pá jẹ nínú oṣù Ramadan ọwọ́ ètò sáré. bọ́yá ó rìnrìn àjò ẹni òjò soso yá àyàn tó bá kú àwọn márùn ló pin kan ápàmù lọ́kọ̀ kan tó bá jẹ́ pé àárẹ̀ yẹn burú jáde olómù mọ́lẹ̀ sàn láti fojú tẹ́ńsán lọ yóò tó bá yóò padà ọlọ́run wa kọ́ kàkà ẹni tó sọ pé àwọn gbọ́ nínú àwọn àdánilẹ́kọ̀ọ́ gbogbo wípé sọ láti ẹ̀yọ̀ ká dábàá ṣe ní mọ́tíláṣí àlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ọlọ́lá ti ẹgbẹ̀rún rú rẹ̀ dábàá ṣe ń bòmí rẹ̀ yàtọ̀ sí mọ́tíláṣí mẹ́tíkà tó ń lọ́lá ti irú rẹ̀ dábàá ṣe ń bòmí lọ nígbà hundred thousand àwọn sì wà Nàìjíríà lágbàbí tọ́lọ̀ ń sàwọn kí ni ní olórí táwọn máa ṣe táwọn obìnrin ládàá wọn pọ̀ nínú rẹ̀ ní sèyá mọ̀rọ̀mọ̀rọ̀ nínú rẹ̀ ní sèyá ọ̀tún kọ̀ọ̀án nínú rẹ̀ ní sèyá ọ̀lẹ́yìn nínú rẹ̀ ní kọ́ máa sòdodo nínú rẹ̀ ní kọ́ jẹ́ni tó ti kọ̀kàtà nínú rẹ̀ ní kọ́ máa sẹ̀sì pẹ̀lú gbogbo tẹ̀sì ní kò ṣe ọmọ báwọn èèyàn wà lè jẹ́nà tó bá dijọ́ gbé ìdàgbò yá lọ tó ọ̀sùn mi lọ́mọ́tò láti àná bàtà ọlọ́nà ẹ̀ sọ́lọ̀ ní kíláàsì kọ̀ọ̀lọ́ tó hajj gan sọ́lọ̀ ti lọ́nà ẹ̀ tọ́jú orígun kan nínú ẹ̀sìn Islam ọlọ́ni wọlé lẹ́yìn àdínà ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ màá ní sàmọ́ à ẹni tó bá lágbára rẹ̀ eléyìí túmọ̀ sí pé ìrọ̀rùn lọ́ba ní o lè wà ní Gánà láì jẹ́ kó ọlọ́bẹ̀ rẹ̀ láti jọ jẹ́ sí gbogbo ẹ̀sìn tó ń ṣe ó ń ṣe tọkàtọkà ó ń ṣe fi ẹ̀sìn lọ́nà tó ti gbogbo tó ń ṣe lẹ́sìn ọmọ kó ṣe déédéé pẹ̀lú lànà ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi oníbẹ̀rẹ̀ ní gbàdá ti mọ̀ fáànàbì ló ní gbà ọ̀là ànábì gbà dáná ti pọ̀ ní wálé yẹn rẹ̀ ma títí di lọ́ọ̀kú ìdàgbé yá àkókò tó kù rọ lọ́wọ́ báwo wá ní kí ló dé táwọn ẹni tí èsè mùsùlùmí ò ti gba ìgbà àwọn ẹlẹ́dìí àwọn ẹlẹ́dìí nítorí pé ẹni tó ń lọ gba ìgbà ó náà ní tó tó ó ní ìgbà tó ń náà sá ó ní ìgbà tó tó bá fi tó tó bá pọ̀ ní èdè ẹ̀ ẹ̀ anábìyà yìí sáré ìṣẹ̀lẹ̀ ọlọ́run rẹ̀ sáwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ẹ̀ ń ṣe ó ti ṣe rẹ̀ sáwọn ọmọ ìṣẹ̀lẹ̀ mélòó lọ́ọ́ gbàgbọ́ ọmọ ìṣẹ̀lẹ̀ wọ́n ti ṣe ní báyìí gbogbo ọmọ ìṣẹ̀lẹ̀ anábì mú ta ọba wàá rí pé àwọn israelite ó lè tó gbogbo wọn òye jẹ́ ẹ̀sìn kristian ẹ̀sìn ẹ̀sìn júù ní ọmọ ó lè ti wọn náà sọ bá sọ kí ló dé tóbi jẹ́pẹ̀ ìgbàgbẹ́lẹ̀ sẹ́mu pé mo pé wọn gbá gbọ́ làwọn fi pé àwọn gbọ̀nà bá wọn pa tọ́lọ̀ sọ pé wọn pa fún oṣù kan má pélé gbígbé lọ́lọ́ọ̀gbé lọ sí kan tó eléyìí túmọ̀ sí ẹni tí ò gba ìsìláàmù lẹ́sìn òun ló ń fi léèrè lọ́ba wa sọ wọ́n wá ti àlàyé tí mú ní kó àpọ̀jù kékeré pé Islam lọ́nà tó ń náà bá gbọ́ kíṣọ́ ọmọ ọ̀yọ́ gba ìsìlámù torí bí ẹni ìsìlámù ní kó tẹ̀lé ní pé àwọn èèyàn gbọ́ yìí ẹni tí ò bá ti gbọ́ yìí kò ní kú tó ìfẹ́ ti nínú fẹ́ ṣàlàyé bí ẹni tí ò yìí. wọ́n ní olùmọ̀ni o ilé ní máa ti fi sọ̀rọ̀ ẹ̀ ṣe lọ sẹ́yìn kan wà tó ti tó lé kọ́dà kọ́ tí wàá tọ́jú àlejò Muhammad sọ̀rọ̀ bá a lè sọ. ó ní nílẹ̀ ní tí wọ́n fà mí lọ sí mẹ́tíláṣí alìmọ̀dínà a sì máa sọ́kùn pẹ̀lú pọ̀ ìyẹn ni pé kéésùn ni ò ríran lọ kéésùn ló ń ríran o ló ti sọ pé ń sọ́kùn ìyẹn ni pé tẹ́jọ bá sàn tákìkì bá sàn ibi tí wọ́n bá fi gbó sí àwọn èèyàn máa wọ́n ti má tètè rí i ṣé ń dìde pé kí n máa ti sọ̀ láti rí i ní kò burú ọpẹ́ ìdá ń lọ anábìnrin ká máa ń tòkè fún sọlá tó ọmọ agbọ́ ó lòun máa gbọ́ anábìnrin dáhùn ọmọ wa ìwọ ọ̀pọ̀jù ọ̀rọ̀ lápá wọn lẹ́nu wọn wá ń ṣe hajj àti sọlá ojú kò kánú lé táwọn di ẹjọ́ Ibn Mas'ud ọdún yẹn mú àwọn àyè ó ní ẹmójútó àwọn súnà ọ̀nà mà dáná lè ní wọn tó mú wá fún un nínú àwọn súnà ọ̀nà mà yìí omi ká lọ sí sọlá ti tàbí láti mo rí láyé àtẹ́bù sọ̀rọ̀ máa lè sẹ́lẹ̀ wípé èèyàn máa ń sàárẹ̀ láàárẹ̀ tó ní agbára síbẹ̀síbẹ̀ ó tún gbé sí àárín ìdíkẹ́yà méjì ó gbé wa mọ́ láti ẹnì kéèké ẹ papọ̀ láti ọ̀ràn ẹ̀yẹ níjẹ̀ máa láyé àtẹ́bù ìlà ọ̀nà àbíkọ̀ lọ́ọ̀dọ̀ rẹ̀ fà àbí mùnàfíkì tí ìjẹ́ mùnàfíkì rẹ̀ náà ọlọ́mọ yà wà mùnàfíkì ẹlòmíì tó bá máa kù jimá níwájú ráàtì lọ́dà àti tọ́lọ̀ ti parí ọ̀parí ẹ̀ máa wá mẹ́kíláàsì ẹ̀ gbọ́ tọ́lọ̀ sọ ni wà á tètè rọ gbẹ́kẹ́ ẹ̀kẹ́ ẹ̀ sí ẹ̀kẹ́ mi àti máa ń tọ́lú ẹlẹ́dà rẹ̀ títí tí kò fi eléyìí jẹba. wọ́n ní olùwọ́ ọ̀nà ọ̀nà wo lọ́gbà tí ó ń de àwọn ọmọ báwọn kú máa jẹ yóò bá àwọn ẹni wọn máa kó kù jẹun wọn ni wọn jọ má jẹ kòló níjọ́ ń jẹ lọ́rùn ní dị ọmọ bá wọn jẹ jẹ ẹtì jẹ ó jẹ tán ó ti ti kọ́tọ̀ bá wà nìkan ní. fún ọmọ kò sí nínú náà sọgbọ́nà bá mi kí àwọn nílé bí ẹ bá ti tètè tọ́jú nígbà kékeré òpè kò ké kóló àwọn òpè àtàkùn sí méje méje òpè eléyà yóò bá lẹ́bù torí ẹ̀ yóò bá lẹ́bù òdùráyè ṣẹ̀ríyà lẹ́bù ńlọ́ráyè nínú ṣẹ̀ríyà eléyìí jẹ́ olùdíje ni. wọ́n á ní kí ìdájọ́ kásádùá kábàsádùá tán láti inú akọ iná bá tẹ á ọjọ́ pa àbíjà ló ń tẹ̀ kò tó sínú súnà náà ẹ wá ka báyà ẹni ka fati àyè lẹ́bàá ka fati àyè ẹ wá sọ fún wọn lọ lọ́tọ́ rẹ́pù fati àti mọ̀kẹ́ tẹ̀ ǹkan báyìí tó tẹ̀ ǹkan báyìí tó tẹ̀ ǹkan báyìí eléyìí lọ́ba fún náà nàbì Muhammad sọlọ́lá àti sẹlẹ̀mà lọ. ṣùgbọ́n mi ta wà máa ń tẹ̀yẹ ẹ mọ̀ pé ọ̀tọ̀ nígbà tí máa tẹ̀lé lórí bá ti gbà lọ́dọ̀ àwọn kan ọ̀tọ̀ nígbà tí máa nípa àwọn bàbá bàbá náà ni wọ́n ti sọ pé ìmọ̀lọ́lá ní ọgbọ́n òkú torí ọlọ́run yá ayọ̀ lẹ́bí náà mọ̀ nítorí wọ́n mi sọ́kù ilé ìlú wọn bí ilẹ̀ ọ̀dà ìlú fi ṣẹ̀bí ìlú ìlà àtìlẹ́kọ̀ tó fẹ̀rù. eré tó bá tún nà mọ́ omi gbé gbọ́dọ̀ ti tàbẹ̀kù tó wá ti ọlọ́run wá ti níṣẹ́ tó bá ti wá ti níṣẹ́ ó ní ọlọ́run wo ní bí mo tẹ̀ bí gbọ́dọ̀ kọ́lọ̀ wo ìfẹ́ tí mo ní tànà tí mo tẹ̀lé lánàá tẹ̀ gbọ́ báyìí. wo ìfẹ́ tí mo ní tànà tó lọ́ àṣẹlẹ̀ tó fi jẹ́ pé gbogbo ojú àti àtijọ́ àfààní wọ́n mọ̀ sẹ́nu orúkẹ́sì kọ́lọ̀ tẹ̀ gbọ́ báyìí. àdúrà rẹ̀ gbà eléyìí yẹba wọn ní sábà forí kalẹ̀ sáà máa forí kolẹ̀ lédè yorùbá náà la forí kalẹ̀ kéde forí kolẹ̀ forí kalẹ̀ bóyá tó rí ni pé àmì wà wájú àwọn mi òun ò sì sí ìlàmì wájú ọ̀nà wo láwọn àgbà láti pa wájú láwọn láti sáàmì ẹ̀ tó kéé ṣe kí wọ́n forí kolẹ̀ bí ẹ bá ti pẹ́ lórí pé ń sin lọ àmì yọ̀ wà bẹ́ẹ̀ àmì yóò ti túbọ̀ sí wọ́n wà ní jẹ́nà torí mùnáfíkì là àmì yóò ọkọ̀ ń bojú kẹlẹ́ ẹ̀rọ ni kọ̀rọ̀ pé yé àhà ọmọ máa ṣe gbogbo ẹ̀ torí dání ọ̀pọ̀. wọ́n ní ìdájọ́ wo lọ́wọ́ fún human trafficking islam ọ̀fara mi wọ́n kó àwọn èèyàn láti lu wọn wọ́n máa kó wọn lọ sí lùgbò mi láti lọ́ọ́ fún wọn tẹ́rù láti lọ́ọ́ fún wọn taṣẹ́wó láti lọ́ọ́ wọn sọmọ ọ̀dọ̀ islam ọ̀farama nítorí pé ọlọ́yìn lẹ́dàá wa ti dá wa lómìnira ó sì wá lẹ́ni tó lè gbé yìí ọ̀nà wa lẹ́ni fún àgbà tó fi ẹ̀sìn lẹ́kọ̀ọ́ àdámọ̀ wọ́n ẹgbọ́n tí a tó wá tó àrùn wọn bí ọlọ́ àwọn àyè tó sọ wọn ni bá tẹ̀ tà fẹ́ tó mọ́ lọ́mọ́ wọ́n kọ́ tó wọn lẹ́ni tó ń bá a tó ń àfi nítorí gbẹ̀yìn lẹ́sẹ̀ lẹ́ sọ̀pọ́tì báwo lẹ́sẹ̀ sọ̀pọ́tì bàbá kan wà ó ní ìyàwó méjì ó fi ìyàwó kan lẹ̀ ó ní kọ́ lọ́ọ́ máa tọ́ ọmọ ọ̀dọ̀ nílùú òkèèrè owó tí máa pa àwọn òbí máa tọ́jú ilé ẹgbọ́rọ̀ lálẹ́ ńtọ́ yẹ kọ́ lọ wọ́wọ́ ṣé báyìí ní àbí àwọn báyìí lọ́ yẹ kọ́ lọ wọ́wọ́ ìyàwó yẹn wá bí ọdún mélòó lẹ́nu ìyàwó tó padà ní. eléyìí báyìí wọ́n fẹ́ nú àwọn akúrú tó ṣẹlẹ̀ ní nàìjíríà látàrí wọ́n pé ètò òsúná wa ètò owó wa ó ti mẹ́hẹ̀ àárọ̀ owó náà owó kan ní láàrín má gbogbo eléyìí àti ìwú tó é ọtí ìsìn èèyàn fíjọ́ mi yàn láàrín ọmọ àtẹ́wọ́ wọ́n ṣe dọ́kúmẹ́ntì ìdáwó ìbí ìdíjọ́ nípa ọmọdé nìkan ni wọ́n mú òun wọ́n láwọn fẹ́ mú lọ ṣiṣẹ́ ní Malaysia àwọn lọ Malaysia ṣùgbọ́n sí ìyá lọ ọjà tó covid yẹn kàkà tí wọ́n mú àwọn lọ sí airport táwọn lọ́wọ́ bàálù wọ́n lọ́kọ̀ làwọn wọ̀ láti kò títí dé lómẹ̀ ní Tógò lọ ìgbà táwọn dé lómẹ̀ ibẹ̀ làwọn ti wọ bàálù bàtà wọn ti dé lómẹ̀ sí ìyá lẹ́nu tún ní mọ́tò làwọn wọ̀ but now àwọn lọ Malaysia wọn Mali làwọn lọ Mali làwọn lọ láti kù lẹ́wọ̀ kì í ti Malaysia ó nígbà táwọn wá sí máa yẹ ìyàlẹ́nu lọ́jọ́ tó owó aláwọ̀ obìnrin ọmọ Nàìjíríà wa yọ sáláàdù ọlọ́kọ̀ sàmù wa ọ̀rọ̀ kọ̀ ọkọ̀ fẹ́ fi ọ̀hún sókè ọwọ́ akótó wa àwọn tó gbé ọ̀sán lọ́mọ pípẹ́ ọlọ́kọ̀ sàmù wa àtúrọ̀mọ́kọ́mọ́ lọ ó nígbà tó ní wọn tó lọ bẹ́ẹ̀ wọ́n wá ìfún wọn ṣàkẹ́ wọn. wọ́n tún wá sọ fún mi ike yìí báyìí làwọn náà táwọn fi máa ń ọwọ́ àtàtà ìkírì aṣẹ́wó iná ló ti máa ti tó pàtàkì ọmọ tí ìyá rẹ̀ pápọ̀ kalẹ̀ wọn ni kọ́ bá wọn kó ló wọn ọmọ rẹ̀ pápọ̀ kalẹ̀ wọn ni kọ́ kọ́ ló wọn náà bí wọ́n padà lọ sí wọ́n ti lẹ̀ mọ́tò láti bá dọ̀tí tọ̀ bá bá ọ̀padà bálẹ̀ ọjà tó nígbà tí wọ́n ní kó ṣe tọ́lọ̀ olóòṣè tọ́lọ̀ ọ̀padà ti di aṣẹ́ tọ́ ọlọ́ sáàmù wa bẹ́ẹ̀ náà ní tí tí bọ́ọ̀sì yẹn tó bá fún èèyàn seventy ẹ̀rì yẹn ní àyè sixty àbí sixty nine sixty seven nínú ẹ̀jẹ̀ wà nù nine four obìnrin gbogbo wa. àwọn obìnrin yóò tún jọ ọmọdé láwọn ọmọdé tó jẹ́ pé ojú wọn yóò gbẹ tọ́pẹ́ fẹ́yàwó láti fẹ́ wọ́n tẹ̀sà wọn àwọn tí wọ́n ṣe human trafficking àwọn ló fẹ́ kó wọn jáde kúrò ní Nàìjíríà wọ́n kó wọn lọ sábùjá láti bá wọn ṣètò ìwé wọ́n sì tẹ̀lé wọn kó kọjá ọlọ́pàá dá wa tó àwọn ẹni tó ń jẹ àti tírafíkì náà wà lọ́nà àwọn ẹ̀rọ tí nàìjíríà wà yìí ọlọ́pàá bá wa tó ṣe ká má fi gbẹ̀gbẹ́ tẹ báyìí gbogbo nǹkan ti lọ nọ́mà nọ́mà ẹ bá wọ bàálù náà ẹ tó gbogbo ẹ jẹ wọ bàálù láti any point ní nàìjíríà ìṣèkò nígbà àbújá ní ti kánò àwọn obìnrin náà ní ọkọ lórí tọlọ èèyàn wá ń dínkù lórílẹ̀-èdè wa wọn lọ fún wọn tẹrú lókèèrè wọn bá ní kọ́ ọ̀sà bá lọ fọ́ nípa tó ọ̀sọ̀ kan from Nigeria because in, in, in that country wà á rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè ìjẹta ìṣẹ̀rú bẹ̀ tó sọ ma pé ọ̀rọ̀ òun lẹ́nu yóò lù tó ń torí délé ọlọ́kọ̀ bá a fòfin sí ẹ jẹ́ ká jẹ́ ẹni tí ó wà contented pẹ̀lú táwa náà ni nàìjíríà ti dà púpọ̀ tó bá yẹ kó aláyọ̀ ọ̀kan ọ̀dà pípé tiwa náà dà tiwa bá ti fẹ́ lérò lọ kí ló wà ló kéré náà ti kọ́ lọ sẹ́rú lọ tẹ́fẹ́ lómi gba dìgírì bíbáyìí wọ́n fi sẹ́kàn lọ́ọ́ sapọ̀ ọ́ lọ́ọ́ sí mi gáàdì lókè wàlúmọ àtijọ́ tó máa ṣe nìkan àtijọ́ máa rẹ̀ ó sì lè jẹ́ pé tí òru ní ọmọ àti tí òru sùn láti tó ti gbogbo ẹrú ọlọ́run gbọ̀ngbà gbọ̀ngbà lójú ẹ̀ tó bá sáì fún máa yí nígbà tí ilẹ̀ bá fún èló náà lọ fẹ́ gbà èló lọ fẹ́ gbà tó á kó ìgbà jẹ́ ìka bàbàrà ó yẹ kó tura gbogbo lé ìlú yín ká nígbà tó dé ebi rọ lásán ni ọjà gbogbo náà ni àwọn èjẹ nàìjíríà báńjà báńjà ìjọba ẹlòmínú tọba aríṣẹ pàtàkì tó wúlò dáńpẹ ọwá sí lókèrè nípa lọ má lọ sí lókèrè láti lọ sáníṣì méjì nàìjíríà yìí má lọ sí lókèrè láti lọ fúra rẹ sẹrú ẹni tó fẹẹ tí ọ lọ ọdà mújẹ ìwọ ni kọ má sáníṣì méjì rẹ má sáníṣì méjì àwọn èèyàn rẹ ọlọ́yẹ̀ lẹ́dàá tó bá fẹ́ sáníṣì fún yà kọsẹ̀ ìgbà tó bá lọ sí kankan ọlọ́ọ̀ máa ń sàmì ọlọ́ọ̀ ń sàmì gbogbo wa wọ́n ní ẹgbà eh, tí asọ́gbà náà ti sọ̀rọ̀ lọ́wọ́ àdúrà rẹ̀ sẹ́lẹ̀ èèyàn ní gẹ́gẹ́ bí tiwa bọ́ọ̀lù ọ̀pani ó ṣe ní ìrànṣẹ́ rẹ̀ nǹkan kan wá yá wọn bàtà náà ti sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlẹ̀ tọkọ̀ fún wa láti ṣe wò sọ́ọ̀ nínú àwọn sọ̀rọ̀ wò sọ́ọ̀ wọn náà ní máa sọ sùyàm láti yípo kọ́ ọ má sì nù ti tà tọ́wọ́ pé tóun bá ti wọ̀ wọ́n ní kò sí ẹni tó wá ń gbà á lọ títí ipò òun ò ní sínú ó di dàrú alábi kọ́ bá wọn sàhábà torí kọ́ náà ti ròyìn rẹ̀ bí mo pè ní iná rọ̀bù mùràhì aláàánú ni lórí àwọn olùgbàgbọ́ òdodo oníkẹ́ ó ní láti wà pẹ̀lú ẹ gbọ́dọ̀ máa tó ìyá àmọ́ yín láti yí kù àwọn èèyàn á ní ìwọ ń bẹ́ẹ̀ náà kó ti lé ká má pè eléyìí ó wà sọ fún ìyá àlàbí ìtọ̀lọ́lá àti ìjọba pé a fi ṣe ní àdáyà ní káwọn ibi yàtọ̀ báwọn àlọ́mọ àti. alábìnrin ẹni lẹ́sùn ka àhàdì kù èmi ọ̀dà bí ẹnìkan nínú ẹ̀ ẹni ó fà á mú ọ fà èyí máa fún mi jẹ a máa fún mi mu. eléyìí nínú kòtò kò yàtọ̀ dàbí èmi ọ̀dà gẹ́gẹ́ bí àsìkò tó yẹ kẹ́ ẹ sínú sẹ́yìn ní kémi báwo lẹ sára rẹ jẹ dáàbà gbé pọ́ọ̀pù fi ọwọ́ fi sẹ́yìn ọwọ́ má a alábìjá yàtọ̀ sí wa mẹ́ ọlọ́run fún jẹ́ fún un tó ń bá yìí. gẹ́gẹ́ bá náà ti ṣe sọ pé mo rí i níwájú mi gẹ́gẹ́ mo fẹ́ rí i lẹ́yìn lẹ́yìn ìwọ́pọ̀ òní àlọ́ lẹ́wọ̀n wọ́n rà sẹ́kù láàbì àbẹ́yìn lẹ́jọ́ kó àlẹ́ yìí. èmi náà rí i lẹ́yìn rọ́rọ̀ máa lè rí alẹ́ wa tó eléyìí bẹ́ẹ̀ ni tọ́lọ̀ ti bá nàbí yàtọ̀ sáwọn àlùmọ́ rẹ̀ wọ́n ní tí bàbá wa màmá wa fámìlì wa iye gan wa ìbátan wa wọ́n fún òkú lórí ẹ̀sìn gbà tá a lè máa ṣàdúrà fún fún wa rárá o àwọn náà ní ṣàdúrà fún ọtọ́ bá kú lórí Islam ní ṣàdúrà fún ọtọ́ bá kú lórí Islam òkè ọlọ́run tí wọn náà máa ṣàdúrà fún torí kálukú pẹ̀lú tó rò pé yóò pè o àwọn ti mọ̀ pé ni wọ́n fi kú ṣe islam jẹ́ tí wàá jẹ́ tó máa ṣe ti tó máa gbé sara rẹ̀ tayọ ọmọ kíláàsì eléyìí jẹ́ kó lè jẹ́ ọlọ́run fún wa ní àgbàgbà lékún àgbọ̀yé nínú islam. ìmáàmù náà ní kátó máa lọ àwọn náà ní bèrè bèrè táwọn náà ni àwọn apartment brown nínú ìfẹ́ wọn ti máa mú tẹsíra ká wọn làwọn ti yọnu àgbà ẹgbẹ́ àgbà yọnu ayé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà ti fi wọn láfa àtòkà àtàjà àtàlùwò gbogbo ẹ̀ wọn ti tó ìgbòho láti wọn. àkọ́kọ́ òun náà ní í àwọn eléyìí ò sí lójú ọ̀nà ìdàgbàsókè sọ̀rọ̀ bá wà ní wà ní sẹ́lẹ̀ àtàwọn àtàwọn babaláwo àtàwọn àtàlágbèéká wọn jọ kì í sẹ́yìn ara wọn ni ẹ̀sìn ní tí ẹ̀yin bá ń takò babaláwo tẹ̀ ń takò àwọn alágbèéká wọ́n mọ̀ sọ̀kan pé á abájẹ́ ti ti báyìí àwọn olóyún ìlàjọ́ ti pàdé dáàjọ́ máa fúnra wa lẹ́kọ̀ọ́ òkú lẹ́wọ̀n pé ìwé ìjọ lóhùn àwọn eléyàn ti lójú ọ̀nà ìdàmẹ́wàá Muhammad ọ̀dọ̀lọ́wọ́ àdìsẹ́lẹ̀ lórí rẹ̀ àfà àfà ó ní the clarification kí ni ìtumọ̀ kò ní ìtumọ̀ lọ́dọ̀ Yorùbá ju babaláwo lórí rẹ̀ àfà àfà babaláwo ni ìtumọ̀ tó bá tẹ́ sí kíláàbù lọ́ba mọ̀ dẹ́kun ọmọ sọ ní olùmẹ̀sì kọ́ wa tó olùmẹ̀sì kó dúkùú sí ẹ̀fẹ̀ kọ́ ọlọ́mùbúrà tó bá tó olùmẹ̀sì kọ́ ọmọ bá wọn ṣe yàwó ṣé olùmẹ̀sì náà wà sílẹ̀ rárá o babaláwo ló máa ń ṣe léyà ló babaláwo ló da ọ̀pẹ̀lẹ̀ sílẹ̀ àbára pé nyànjẹ sílẹ̀ àti tẹ̀síbà omi ló ń lò tẹ̀síbà ló ń wò ìràwọ̀ ló ń wò gbogbo ẹ̀ babaláwo náà ìṣègùn ẹ̀ bá lọ eléyìí jẹ́ oṣù tó jẹ́ láti dúpẹ́ mọ́lọ̀ àwọn ọmọ tó ń kọ́ kéwì àwọn ti ní kẹ́lẹ́ fún òṣìṣẹ́ babaláwo àdúpẹ́ kọ́lọ̀ eléyìí jẹ́ àwọn ológun ṣẹ̀fà ọlọ́ọ̀lẹ́dà akọ́mọ̀tì alọ́kànnì ẹ̀jẹ̀ ológun ṣẹ̀fà àwọn náà bá ti parí láwùjọ àrílẹ̀ tí wọ́n parí ilẹ̀ máa ń lọ́dọ̀ gbogbo ọ̀rọ̀ tó bá ti tẹ̀lẹ̀ yàtọ̀ yẹ̀ wò òní jáde tọ́rọ̀ rẹ ẹni tó ló fẹ́ fi ọ̀yí ọmọ tó ti jẹ́ táwọn ẹni tó bá ọ̀rọ̀ ìjọpọ̀ rẹ ìrọ̀ láti tó òun fẹ́ fẹ́ lọ bá ìyàwó rẹ ti bú dáńtẹ́ tó níbẹ̀ láàrọ̀ olóòwò tiẹ̀ dáadáa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته.